mo kí ẹni tó bá darapọ̀ mọ́ mi o mo kí bàbá ṣe ń kíra ní ìkí ọlá ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ àjíire mo ṣe àbọrú àbọyè àbọ ṣíṣe fún wa pátápátá ẹ àkọlé ètò tá fẹ́ ṣe ọ̀rọ̀ lórí ìyá ọlọ́ṣun ìlú Ìlọrin àti Eh, bàbá ṣé òkúta gidi ni wọ́n pe má nìyẹn eh, tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àìbá wọn sí níbẹ̀ ní àìbá wọn dá sí gbogbo ẹni tó wá ti darapọ̀ máa bá mi show love and like ṣe wọ́n kọ́ ọ̀rọ̀ àwọn alákatakítí la fẹ́ sọ so kọ́ má gbé kọ́ má lọ gbé show wá sí igbó kan tá a ṣe kan gbà kan báyìí nígbà tá a máa ṣe show wọn kò tẹ wọn kàn block ẹ wọn jẹ́ kẹ́nìbọ̀dì lè ṣe àyàn méje péré ló ṣe à program yẹn ẹ jẹ́ kí n ẹ jọ ẹ jọ mo fẹ́ ṣe àì sórí page mi on Facebook profile mi ẹ jọ ẹ wú ẹ̀yin tèmi ẹ bá mi ṣíà péèjì yẹn ìyá mi mo ṣe àbọrú àbọyè àbọ ṣíṣe bàbá mi Adékúnlé Rọ̀ṣúlù ẹ jọ ẹni tó bá ṣáà ti ń wò mí báyìí má bá mi show love and like ẹ má bá mi dáwọ́ dúró torí àwọn tó wá ti rí orúkọ yẹn báyìí wọ́n máa fẹ́ wá jà so a dẹ̀ gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ sọ bó ṣe ń lọ bó ṣe ń lọ a ní láti sọ mo ráwọn kan tẹ̀ tí wá sọ fún mi pé ojú ti tì mí I saw a comment on my page wípé ojú ti èmi àti Tani Olohun lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní tó ń ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ ní Ìlọrin ìyá ojú ò ti èmi torí ojú ò kì í ti ọmọ Ifá ojú ò dẹ̀ kì í ti ọmọ Ọ̀rúnmìlà kò sí nǹkan tó fẹ́ kí ló yẹ mú kójú tì mí it shows ó show wípé it shows the level of how the Muslim have been bullying the oníṣẹ̀ṣe so and uh, how they been bullying us and what the conspiracy against our own ancestor so kò sọ̀rọ̀ ìtìjú ń bẹ tó bá jẹ́ pé àwọn ọmọ Yorùbá tó rí wọ́n ti tí wọ́n ti kó ọpọlọ wọn lọ yẹn if they know the in, the consequence of what is happening and we should thank God for social media that is the situation tí àwọn oníṣẹ̀ṣe ti fáyìn lára wọn ní Ìlọrin all the while so they have been caged they have been uh, controlled wọ́n ti fi wọ́n sínú ìdè so even òkúta ṣé òkúta gidi gan with boldness pé they actually drove them thirty years ago wọ́n lé wọn kuro ni ile ẹ ṣé ẹ mi so i will not be able to i will not be able to greet people ìṣẹ̀ṣe làgbà mo mà i want to share the first kìíní ìṣẹ̀ṣe la gbà mo kí gbogbo ilé bẹ̀yẹn Alexander mount okunbọ ọlákúnlé ẹ ṣe ifá Lawrence mo kí gbogbo ilé ṣé o kí n tó bẹ̀rẹ̀ ètò mi mo fẹ́ gbé orin yìí wọlé toró mo fẹ́ sọ̀rọ̀ lórí orin yẹn. Ifá ṣé èmi yí babalógo babaláwo Ifá Ifá yẹn lẹ́dùnmarè. Ifá ṣé èmi yí babaláwo. Babaláwo Ifá Ifá yẹn lẹ́dùnmarè. babaláwo á ifá ifá yẹn lédùbà rẹ̀. ìbà kọjá ìbà ṣẹ̀dá ìbà orí. ìbà Ọ̀rúnmìlà bàbá ifá. ẹgbẹ́ pẹ̀lẹ́ pọ́tà kò fẹ́ bá fani gbolo. ìbà ológun á sọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí pé tó dẹ̀ tó tún wọ́n ṣe. ìbà dákú kò dábọ̀ bá fi rẹ pé bí ìbà fi péré bá fọlọ́lọ́ fọ́. ìbà ní ìjọ ìbà ní ìṣe ọpẹ́lẹ̀. ìbà ló ń rí rèé ìrè wọlé dé tí yóò gbé tèmi yóò gbé. ohun méjì yẹ ó di dandan ọlọ́mọdé wájú. gbogbo àtọ èmi ni babalógo babaláwo ifá ìfẹ́ ni elédùnmarè ifá òkè o èmi ni babaláwo babaláwo àyèfá ifá ni elédùnmarè òkè o èmi ni babaláwo babaláwo. so nǹkan tí mo gbé mo gbé orin yẹn wọlé kó tó di pé ìmọ̀lé dé la ti ń pe olódùmarè ifá dẹ̀ ló ti ń pe olódùmarè wọ́n ní babaláwo yin ifá wọ́n ní bẹ́ẹ̀ ẹ̀ rí babaláwo ṣe é yin ifá ifá yin olódùmarè lóde ọ̀run that as the language tó ti dé kí Islam tó dé àbí kí Christianity tó dé okay. Um, wọ́n á ní bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà ń yin ifá ifá ń yin Olódùmarè lóde ọ̀run ah, bàbá òkúta gidi ni mo fẹ́ bá sọ̀rọ̀ torí pé mo ti ṣe research lórí máyì mo dẹ̀ gbọ́ pé ọmọ Yorùbá ni máyì kì í ṣe Fúlàní o òkúta gidi o kì í ṣe Fúlàní mo ti gbọ́ mo ti get history ẹ̀ wọ́n ní Ọ̀yọ́ ni ẹ́ you are an abo èèyàn ọmọ ìlú ni ẹ́ now you are against your own race because of your foreign faith torí pé òun ṣe ẹ̀sìn àjèjì ó wá di ọ̀tá ìran ẹ ó di ọ̀tá ìran ẹ so ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílọrin ó ṣò ẹ̀yin muslim ẹ ní inferiority complex èèyàn tó bá ní inferiority complex sí ancestry ẹ òun ló máa ń ṣe bí titi yín ẹ ní inferiority àwọn èèyàn lè máa hẹ́ẹ̀lì ẹ o bàbá òkúta gidi bọ̀ àwọn tó ń hèlì ẹ gbogbo náà ti ní inferiority complex torí pé o ti ní inferiority complex òun ló ṣe lè fi bàbá ńlá ẹ proud ifá mo yin babaláwo babaláwo á yin ifá ifá á yin olódùmarè number one mo fẹ́ explain islam yẹn fún yín ṣó rí gbogbo ìjà tó ń jà lẹ́ni òkúta gidi ìjà tó ń jà ò ń jà fọlọ́run àbí kì í ṣe olódùmarè ló ń jà fún aláwù ló ń jà fún ó ò jà fọlọ́run ò ń jà fàlàó mo sọ nǹkan kan ní last show mi wípé gbogbo nǹkan tẹ́ ń kọ́ ní tẹ́ ń kọ́ ní mosque ẹ ẹ máa bá mi show love and like gbogbo nǹkan tẹ́ ń kọ́ ní mọ́ṣáláṣí tẹ́ bá ti ń dárúkọ ọlọ́run ọba àbólódùmarè impersonation lẹ̀ ń ṣe ẹ̀dẹ̀ ń ẹ̀dẹ̀ ń kúrẹ́ ẹ̀kọ́ ń ya ẹ̀ ń fún olódùmarè ní fake identity ẹ̀ ń ṣe ẹ̀ ń fún olódùmarè ní fake identity yes ẹ̀dẹ̀ ń change image ọlọ́run títí àwa tí àwọn bàbá wa ń lò torí ọlọ́run yẹn ọlọ́run ifá ni kó tó di pé islam dé so islam mo náà ń pè ní jágbà máa explain fún yín o tó dẹ̀ máa yé gbogbo yín right ọlọ́run tẹ́ sọ pé ẹ̀ ń jà fún yẹn tó sọ pé kọ́ máa bọ ọ̀ṣun mọ́ kọ́ máa bọ ọya ifá ti àwọn onífá ló ní orúkọ yẹn kì í ṣe orúkọ islam. kì í ṣe kì í ṣe kì í ṣe Islam ló lórúkọ yẹn àwọn onífá ló ní orúkọ yẹn àwọn tó ń dá ifá àwọn tó ń dá ọ̀pẹ̀lẹ̀ àwọn tó ń bọ Ọ̀ṣun àwọn Yemọja àwọn Ògún àwọn Ṣàngó àwọn ló ní orúkọ yẹn kò ń ṣe Islam ló ní orúkọ yẹn adaptation òun ni Islam ṣe adaptation ni Islam ṣe and then nǹkan tí mo fẹ́ kó yé gbogbo yín ni pé ìgbà tó ń gbé Islam dé tí Islam ò bá bá orúkọ yẹn lẹ̀ orúkọ ọlọ́run ọba tẹ́yìn ń pèlè nìyẹn Islam ò lè rí orúkọ míì fún aláwù wọn because nígbà kan ti gbé Islam dé Islam ò create èdè tuntun fún wa Islam ò create èdè tuntun kankan fún wa gbogbo èdè tí Islam create fún wa bíi pé kán Yorùbá ìsì èdè wọn ni at the end of the day èdè lárúbáwá náà la ṣe ń sọ kì í ṣèdè wa kì í ṣe pé wọ́n create nǹkan tuntun fún wa torí nǹkan èdè wọn tá a bá sọ kò kí ní ìtumọ̀ kankan lédè títí wa kí ni ń sìn tó bá sọ pé ńgbà tó ń fẹ́ create àwọn orúkọ Ibrahim ẹ̀wọ̀n gbogbo àwọn orúkọ yẹn Saratu ẹ ṣe bẹ́ẹ̀ ni péde wa ni Muhammadu Muhammed làwọn tó ní nǹkan ẹ̀ pé nǹkan ẹ̀ bọ̀ ẹ ní mọ̀ọ́mọ́dù mọ̀ọ́mọ́dù yẹn sound like èdè tiwa that's why táwọn kan fi ń sọ pé ọmọ wa ni Ànábì mọ̀ọ́mọ̀ ipe mo mọ odù mo ti tó sọ rí o tó sọ pé wọ́n wọ́n ní mo mọ odù mo mọ odù ló ń jẹ́ àná ló ń jẹ́ mọ̀ọ́mọ̀ mo gbọ́ lẹ́nu àwọn kan rí pé mo mọ odù nìtúmọ̀ nìtúmọ̀ mọ̀ọ́mọ̀ mo mọ odù wọ́n yorùbáìsì ẹ̀ ní ìtumọ̀ mọ̀ọ́mọ̀ ní èdè lárúbáwá ni praise tóyìn nítumọ̀ ẹ̀ orúkọ tí mo ń jẹ́ òun nítumọ̀ mọ̀ọ́mọ̀ lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ tóyìn ṣàwọn pé tóyìn ní báyìí tóyìn simple tóyìn ni ò kì í ṣe fátóyìn o tóyìn praise nítumọ̀ tóyìn òun nítumọ̀ mọ̀ọ́mọ̀ so tẹ bá ń sọ pé mọ̀ọ́mọ̀ ànábìyí mọ̀ọ́mọ̀ ànábìyí mọ̀ọ́mọ̀ tẹ rò pé èdè yín ni kì í ṣèdè yín èdè arab sì lẹ́ ń sọ. So ànábì ò kì í ṣèdè wa ànábì túmọ̀ sí òjíṣẹ́ òjíṣẹ́ nìtúmọ̀ ànábì so ànábì kì í ṣèdè wa so kí ni mo try láti sọ ni pé so Islam ò create any èdè tuntun ju pé Islam adapt èdè tí wọ́n bá ń lẹ̀ Islam wá lo nígbà tí Islam ṣe adaptation tán Islam wá sọ pé àwọn tó ti ní èdè yẹn tẹ́lẹ̀ wọn ò mọ èdè yẹn mọ́ they don't even know that character anymore. Eh, number one tó bá jẹ́ wípé àwọn lárúbáwá tó bá fẹ́ bẹ̀rẹ̀ eh, àdúrà wọn tó bá ní bísímìláì rahman rahim ẹ lọ wò túmọ̀ bísímìláì rahman rahim ní èdè arab rahman ní èdè lárúbáwá ó túmọ̀ sí grace tí wọ́n ń pè ní oore ọ̀fẹ́ lédè yorùbá rahim wọ́n ń pè ní mercy àánú wípé aláwo olóore ọ̀fẹ́ o ó láàánú o ṣùgbọ́n gbàtẹ́ máa tú ẹ̀yin muslim ẹni àjọkẹ́ àṣàkẹ́ ẹjọ́ báwo ni rahman báwo ló ṣe túmọ̀ sí àjọkẹ́ báwo ni rahman báwo ló ṣe túmọ̀ sí àjọkẹ́ báwo ni rahim báwo ló ṣe di àṣàkẹ́ báwo ló ṣe di àṣàkẹ́ but this is all the adaptation tẹ ṣe nínú ìṣẹ̀ṣe because that word àjọkẹ́ àṣàkẹ́ cannot be found in your Islam it's only found in Ifá orúkọ oríkì ni nínú tradition táwọn èèyàn ń jẹ́ so kò sí ẹ̀ lè pàdé ọmọ lárúbáwá kan sí tó máa máa jẹ́ àjọkẹ́ tó máa máa jáṣàkẹ́ so that's one of the adaptation tí Islam ṣe but today ẹ máa rí tẹ́ bá pàdé àfa kan a ní àkíní kan ẹ̀hún gbọ́ lọ́run tóbi ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run láti kékeré làwa náà ti ń gbọ́ àwágò òmọ̀túmọ̀ ẹ̀ ọ̀hún ti ìgbà tí a wá lọ ka Quran ní English language làwa rí pé kí làjọkẹ́ àṣàkẹ́ fi bá nǹkan tá à ń sọ yìí ẹ tẹ̀ tún máa fi ọba sí and àwọn tó ní ẹ̀sìn wọn wọn didn't put any ọba so that mean pé adaptation tẹ ṣe yẹn you guys actually did it from Ifa. ibi Ifa lẹ ti ṣe because àwọn tó ní èdè nínú ìtàn wọn dọ̀là ń ṣe táwọn lárúbáwá bá ń ṣe ìjúbà títí wọn ìjúbà làwọn ń pè lọ́dọ̀ wa tó bá ń ṣe ìjúbà wọn tó sọ pé àwọn gbé aláwo wọn tóbi eh, aláàánú olórí ọ̀fẹ́ they never had one of your ọba sí. Si but ẹ̀yin fi addition ẹ̀yin ṣe ẹ fi ata àti kọrí tẹ mú yẹn inú falẹ̀ ti yọ ifá tẹ̀ ń gbógun ti ní o inú ẹ̀ ti yọ sínú Islam inú ẹ̀ lẹ ti yọ so àwọn tó dẹ̀ ní that language the the custodian of that culture and tradition and that name tẹ́ ń lò nínú mọ́ṣáláṣí yín wà tẹ́ translate Islam sédè wa àwọn Ọ̀ṣun àwọn Yemọja àwọn Ògún àwọn Ṣàngó ni tó bá jẹ́ pé ìgbà tí Islam dé Islam ò bá the name Ọlọ́run lẹ̀ Islam ò lè ever sọ aláwọ̀ ní Ọlọ́run tó bá jẹ́ pé lákàáyé Ọ̀ṣìmọlẹ̀ làwọn bàbá wa sọ pé òun ló dá àwọn tó dá ayé tó dá ọ̀run tó dá gbogbo nǹkan tọ́lẹ̀ sọ pé ìgbàlẹ̀ ayé ṣàwọn káwọn bàbá wa ló ti ròyìn pé àwọn wá láti òde ọ̀run ṣàwọn káwọn bàbá wa ló ti sọ bẹ́ẹ̀ pé àjò láyé o ọ̀run nílé o so wọ́n sọ pé ẹni tó dẹ̀ dá àwọn o òun ló ní ọ̀run àwọn o wọ́n sọ pé ìwà ọ̀run nílé àwọn ìyá àwọn bàbá títí wa so ìgbà tí Islam máa dé Islam bá change àlùjọ náà sí ọ̀run àwọn ọ̀rúnmọlẹ̀ did you see the scam this a big scam mo explain fún ẹ bàbá òkúta pé gbogbo ìjà tó ń jà is all scam scam ní gbogbo ẹ̀ so tó bá wá jẹ́ pé ìgbà tí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tí ó bá ti wrong mo fẹ́ rí comment tó bá jẹ́ pé ìgbà tí Islam dé tí Islam dé tó bá jẹ́ pé wọ́n sọ pé Ògún lákàyé ni orúkọ adẹ́dà àṣẹ̀dá pé orúkọ adẹ́dà àṣẹ̀dá o lákàyé ọ̀ṣìmọ̀lẹ̀ tó bá jẹ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ because Islam ìgbà yẹn kò lè sọ ẹ lè bọ ẹ bọ lọ́hùn lẹ́wọ̀n kò sí orúkọ Ọlọ́hun torí kan Islam ò mọ̀ túmọ̀ Ọlọ́hun the Arab don't know they don't know the name so tó bá jẹ́ wípé àwọn bàbá wa sọ pé ńgbà tí ẹ dé tó jẹ́ pé wọ́n sọ pé ẹni tó dá àwọn pé lákàáyé ọ̀ṣìmọlẹ̀ lórúkọ ẹ̀ tó lè sọ pé ìgbàlẹ̀ ayé níbi tí wọ́n ti wá pé ibi táwọn ti wá o ìgbàlẹ̀ ló ń jẹ́ àlùjọ́nà yín ìgbàlẹ̀ lẹ máa sọ eléyìí tẹ́ fi sọ pé bísímìlà ìtẹ́ sọ pé ẹgbẹ́ ọlọ́run ba àjọkẹ́ yẹn ẹ máa sọ pé tẹ́ bá ti fẹ́ tẹ́ bá fẹ́ translate bísímìlà rahman rahim ẹ máa yí sí à mo kí ògúnláka ayé ọ̀ṣìmọ̀lẹ̀ olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ òfaṣọ sílẹ̀ kí mọ bora o onílé kọ̀ọ̀kọ̀gún òkè ọrún ọjọ́ tí ogun bọ láyé ẹ̀wù ẹjẹ ló fi sọrùn aṣọ ṣe sọ pé àwọn bàbá wa ò mọ ni máa pe àlá because pé èdè yẹn yẹn ń jà fún yẹn ẹ ní ẹ lè ká ẹ lè create orúkọ tẹ́ ẹ bá ń lẹ̀ ní ẹ máa create ẹ bá orúkọ ẹ orúkọ tẹ́ ẹ bá ń lẹ̀ òun ni wọ́n jágbà ẹ máa bá mi show love and life orúkọ tí ẹ bá ń lẹ̀ òun lẹ jágbà so tó bá jẹ́ pé ńgbà táwọn bàbá wa dé ńgbà tí Islam fi dé yẹn wípé Ògún ni wọ́n sọ pé à Ògún ló dá wọn Ògún ló dálé ayé Ògún ló ní gbogbo nǹkan tó dẹ̀ yẹ pé Ògún ni most high ní tradition wa nígbà náà Allah would have been Ògún Ògún ni Allah ìbá máa jẹ́ báyìí Ògún ni Allah ìbá máa jẹ́ ẹ̀ẹ́dẹ̀ máa prove ẹ̀ fún wa tá a bá ṣe sọ fún sí pé à wa o òun kọ́ ni Allah ẹ̀ máa sọ fún wa pé no Ògún ni sẹ́ẹ̀ ẹ ní Ògún ni sẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ pé bẹ́ẹ̀ ti ṣe sọ fún àwọn bàbá wa ò mọ Ọlọ́run mọ́ yẹn bẹ́ẹ̀ náà lè ṣe máa sọ yí pé àwọn bàbá wọn kò mọ òpònú náà ni ò kì í understand tàbá ń sọ fact òpònú ni kì í ronú ẹ máa sọ yí pé àwọn bàbá wa ò mọ Ògún mọ́ Ògún ni ìbá sọ Koran kalẹ̀ fún ànábì mọ́mọ́ Ògún òun ni ìbá sọ alukuran kalẹ̀ fún ànábì mọ́mọ́ lẹ́ni eléyìí tẹ́ fi sọ pọ́lọ́hún olódùmarè ló fún Muhammed ní Koran Ògún ni ìbá fún Muhammed ní Koran torí pé ògèdè tẹ́ bá lẹ̀ nìyẹn kò sí èdè tuntun kankan tí Islam create kò sí any new language tí wọ́n create nínú tán create fún wa ju èdè tí àwọn bàbá wa ti sọ. So táwọn bàbá wa ti sọ ìgbà tí islam dé islam kò dá èdè tuntun kankan kò dá èdè tuntun kankan kò create any new language so nígbà tí wọ́n dé orúkọ tí wọ́n rí pé àwọn bàbá wa ẹni tó ń júbà tó sọ pé ẹni tó ga jù lọ́dọ̀ wọn ni òun lè rate Allah mọ́ tẹ̀sán òun náà ni Allah and from that that lie has been for ages same way ẹ máa bá mi ṣó lábàá láì kẹjọ kínní yẹn ó dẹ̀ kí wọ́n flag so same way same way ẹ bá mi ṣó lọ́bàá láì kẹjọ wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ flag ṣó bí ń sìn ó lọ díẹ̀ ó dẹ̀ tún padà same way tó bá jẹ́ pé ìgbà tẹ dé tó bá jẹ́ pé Ọbàtálá ni àwọn bàbá wa sọ pé òun ni the most high ṣe wọn pé Ọbàtálá náà ló lẹ̀sọ́ Olódùmarè nínú tradition wa tó bá yẹ pé bàtálá náà sọ pé òun ni lẹ́ẹ̀ni àlá ọbàtálá ló máa jẹ́ ẹ̀tẹ̀ gbogbo oríkì ọbàtálá lẹ́tẹ̀ ti fún àlá anyway ẹ ti sọ ẹ sọ pé ọbàtálá kọ́ ló lóríkì yẹn mọ́ because àlá ò lóríkì orúkọ nightline ni àlá ni àlá ò ní oríkì no ẹ lọ wá oríkì àlá orúkọ nightline àwọn lárúbáwá ò fi kún gbogbo àwọn lárúbáwá ló ń kọ history Allah sí sí sí sí àwọn lárúbáwá àwọn ló ń kọ ìtàn Allah sí website wọn ò dẹ̀ fi kún orúkọ ẹ̀ wọn ò fi kún ninety nine yẹn látọdún tá ànábì mọ́mọ́ ti ànábì mọ́mọ́ ti lọ́sìn bí one thousand five hundred years wọn ò fi kún ninety nine name Allah so gbogbo oríkì èyí tẹ́ ń sọ ọba àlekìọ́lá ọba kìnìkan ọba kìnìkan àwọn onífá ló ti ṣiṣẹ́ yẹn sílẹ̀. Si so jágbà òun ni islam ṣe jágbà jágbà ni so lẹ́ẹ̀ni tó bá dẹ̀ wá jẹ́ pé àwọn bàbá wa ìgbà tí wọ́n dá tó bá yẹ kí wọ́n sọ pé yé wọn já yé wọn já ni adẹ́ẹ̀dá aṣẹ̀dá tó bá yẹ kí wọ́n sọ pé yé wọn dá ni adẹ́ẹ̀dá aṣẹ̀dá lẹ́ẹ̀ni ipe òkun ni ilé wọn ìgbà tí islam dé yé wọn já náà máa sọ aláwù yé wọn já náà bá sọ aláwù because wọn àkúgbà ṣebí eh, the most time ní culture wa òun lẹ sọ lẹ ni wọn create fún Allah so Yemọja lẹ máa sọ aláwù ẹ dẹ máa sọ àlùjọ́nà ní òkun ẹ máa ní sí yes òkun lẹ máa sọ àlùjọ́nà bẹ́ẹ̀ ṣe sọ pé àlùjọ́nà ti wá dọ̀run ni mo try ti sọ fún yín o ẹ máa sọ pé òkun ni because mo ti ní interaction pẹ̀lú àwọn muslim kan mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn pé aláàyìn kì í ṣe olódùmarè tàwa àwa ò mọ̀ tẹ́lẹ̀ pé àlá ò kì í ṣe àwa ò mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n after a lot of research a realize pé àlá kì í ṣe olódùmarè ipe wọ́n kàn tàn wá ni ipe it was a scam tí àwọn bàbá wa bá dẹ̀ wà scammed tí tí àwọn bàbá wa wà scammed àwọn bàbá wa wà scammed àwa ọmọ ò wà scammed ifá ọ̀rúnmìlà ó sọ pé ìran mẹ́ta ó ní kì í tòṣì so we are the third generation of the deception so third generation ni wá so we cannot be fooled again that is why you see us talking different and the shock is that we our tí wọ́n raise in the Islamic way in Christian way our la jáde tá à ń because kò sí oníṣẹ̀ṣe kankan tó fẹ́ lọ máa research oníṣẹ̀ṣe kankan kò lè lọ máa rìsáàṣì Islam kí ló kọ oníṣẹ̀ṣe wọn ò ní time wọn ò ní time àwa tí wọ́n gbé èsì lé lọ́wọ́ àwa la fẹ́ mọ mọ́ṣ àwa la bìkọ́sà ti rí ogun ológun bí ogun títí wa so àwa la research ta dẹ̀ dé level ta rí pé ìsọ fraud so nígbà tá a dẹ̀ ti rí pé fraud ni aláti jáde a dẹ̀ wò pé this is true at least tó bá jẹ́ pé nígbà yẹn tó bá jẹ́ pé nígbà yẹn bó ṣe sọ ni ò pé Iyemọja òun ni wọ́n gbé wá fún wa ẹ máa sọ pé òkun lẹ máa pè ní àlùjọ́nà yín lénìí so ìgbà tí mo sọ fún àwọn muslim yẹn pé aláwo yín o kì í ṣe olódùmarè tàwa o àwọn ní Allah túmọ̀ sí ọlọ́run léde wa báwo ni Allah ṣe túmọ̀ sí hal is a language they use in Arabic language go to the etymology ẹ rí i pé the etymology is not the same the etymology of Allah and Ọlọ́run doesn't have same meaning. Àwọn irúnmọlẹ̀ the, the etymology of irúnmọlẹ̀ is irínwó ọ̀run tó mọ ilẹ̀. Irínwó mean four hundred lédè English four hundred ọ̀run tó mọ ilẹ̀. So ìgbà tí wọ́n shorten ẹ̀ wọ́n ní irúnmọlẹ̀. That mean irínwó ọ̀run tó mọ ilẹ̀ that is the full meaning of irúnmọlẹ̀ irínwó ọ̀run tó mọlẹ̀ so one singular irúnmọlẹ̀ is ọ̀run Ogun ọ̀run ni ṣàngó ọ̀run ni ọya ọ̀run ni ọ̀ṣun ọ̀run ni yemọja ọ̀run ni yemọja ìyàwó ọ̀rúnmìlà ni yemọja <coughs> ìyàwó ọ̀rúnmìlà ni yemọja ọ̀run ni ọ̀rúnmìlà ọ̀run ni ọ̀run ni ọbàtálá so ọ̀run kan just like ní Hebrew wọ́n ní one one of their Elohims one Elohim is El he El multiple Elohim wọn wọ́n ní multiple El òun ni God and goddesses òun ni wọ́n pè ní Elohim did you see now ní Hebrew one God is El multiple gods are Elohims so àwa ò ní we don't have word for God in our tradition on ti Christianity at Islam dé a ò ní èdè fún God. God is a language that was adopted into our culture and tradition. So, in our history, mole, irínwó ọ̀run tó mole. you don't need to teach me the, my own the meaning of my language. So, Ogun is ọ̀run, Shango ọ̀run, Oya ọ̀run, Yemoja ọ̀run. Ṣùgbọ́n tẹ́ bá kó gbogbo wọn pọ̀, ẹni irúnmọlẹ̀ ni wọ́n, they are four hundred ẹ bá mi show love and life so they are four hundred that means irinwó ọ̀run tó mọlẹ̀ and irinwó ọ̀run tó mọlẹ̀ sọ wípé ìwà ọ̀run nílé àwọn báwo ni ìwà ọ̀run ṣe wá di ilé àláwù so that mean àlùjọ́nà can never be ọ̀run so it's all fraud fraud ni ẹ̀sìn ten different lọ́dọ̀ wa the translation is fraud that's what i'm saying translation yìí is fraudulent láti translate àlùjọ́nà sí ọ̀run àwa is total fraudulent is fraudulent fraudulent ni àlùjọ́nà is not ọ̀run that's why àti mo ṣe sọ pé tó bá jẹ́ pé àwọn nígbà tí àwọn tí wọ́n fi gbé Islam dé tó bá jẹ́ pé àwọn bàbá wa ò sọ pé ọ̀run nílé àwọn ṣẹ̀wọ̀n kí wọ́n ní àjòláyé ọ̀run nílé òun ni fá máa ń sọ wọ́n tẹ bá délé ayé kẹ má gbàgbé ọ̀run àjòláyé ọ̀run nílé ẹ má fààyè bọ̀ ọ̀run jẹ́ wọ́n á sọ téèyàn bá kùn sí wọn á lódò ọ̀run alákejì so Islam wá wò pé ibo ni àwọn orúnmọlẹ̀ ń pè ní abódì àwọn wọ́n ṣe sọ bẹ̀dílé aláwù nìyẹn so now tó wá sọ pé ibẹ̀ nílé aláwù wọ́n wá sọ pé àwọn bàbá wa o wọ́n ti lé wọn kúrò ńbẹ̀ so that's why mo sọ pé tó bá jẹ́ pé ìgbàlè ìgbàlè tẹ sọ pé ó jẹ́ evil lẹ́ni tẹ sọ pé ó wà demonic lẹ́ni ni àwọn bàbá wa sọ pé ibẹ̀ nílé àwọn pé à ayé yìí o ní àjò ìgbàlẹ̀ nílé ìgbàlẹ̀ nílé olómadílé aláwùlé ni so which means pé Islam ò fún wa ní anything ju adaptation Islam wá ta ẹ̀sìn ẹ̀ fún wa bò ó wá ṣe adaptation fún wa láti tàn wá jẹ that is pure fraud fraud ni òun lòyìnbó ń pè ní intellectual fraud is pure fraud fraud ni so gbogbo ìjà tẹ́ ń jà lé ní fraud ni fraud ni because ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ń lo orúkọ ọlọ́run the traditional torí àwa náà máa gbé yín lọ court láti máa fi orúkọ ọlọ́run tí àwọn bàbá wa ń sìn threatening àwa náà yes ẹ fi ń threatening wa ẹ fi orúkọ ọlọ́run táwọn bàbá wa ń sìn tẹ bá bẹ́ẹ̀sì faith yín lórí àlá yín pé àlá yín is against our culture tradition is okay but kí ẹ̀yin máa sọ pé ọlọ́run olódùmarè tó jẹ́ pé àwọn bàbá tiwa sọ pé òun ló initiate ìṣẹ̀ṣe òun ló òun ló fún àwọn òrìṣà láṣẹ láti ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe bọ́dẹ̀ ṣe fẹ́ káṣọ máa sìn ún ni pé ká máa bọ omi ká máa bọ òkúta bẹ́ẹ̀ ni ìyẹn ọlọ́run tàwa ká máa bọ igi ká máa bọ̀pẹ̀ abọ́gi bọ̀pẹ̀ ni wá that is our name abọ́gi bọ̀pẹ̀ ni wá tí ọlọ́run ti wá sọ pé ká máa bọ igi ká máa bọ ọ̀pẹ̀ tí ọlọ́run àjèjì tó wá láti ilẹ̀ lárúbáwá wá claim identity ọlọ́run ìbílẹ̀ tó wá claim orúkọ fake orúkọ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀ ń ṣe Islam yín tó bẹ́ẹ̀ ṣe sọ pé tó bá bí bàbá ńlá yín dé bàbá yín tó bá bí bàbá ńlá kú yín bàbá bàbá ńlá kú yín ẹ lọ sí ilẹ̀ Saudi Arabia kẹ pé kẹ sọ pé ìbà Olódùmarè tí àwọn ọba ní sọ yín ló kò pa ẹ lọ́mọ àlè ní mí because àwọn Saudi tó bá lọ Google ìtumọ̀ orúkọ yẹn tí wọ́n ka Ọ̀rúnmìlà tí ka Ifá tí wọ́n ka Ṣàngó tí ka Ògún tó ń ráwọn ará Brazil tó ń sọ pé ògùn yè mo yè o wọ́n máa lẹ́wọ́ adulterate Islam ni now yes wọ́n máa lẹ́wọ́ adulterate Islam ni they will say you just came to adulterate that you are deceiving yourself wípé aláwo wọn kò ní kankan ṣe pẹ̀lú ògùn kò ní kankan ṣe pẹ̀lú Ṣàngó and that's why Allah cannot have any relationship with our forefather because Allah has nothing to do with our tradition Allah is not known in our tradition àwọn bàbá wa ò mọ Allah Allah ò mọ̀ wọ́n Allah ò dẹ̀ sọ̀tọ̀ wa Prophet Muhammad ò sọ anything nípa ilẹ̀ wa he only talk about his people and his neighbor al-shiriki tí wọ́n ń sọ is about the people in his area it has nothing to do with our ọmọ káàrọ̀ ajíire ènìyàn ni àwa ẹni tí a yàn ni wá we are òòṣà òòṣà means the selected one so àwa àwọn bàbá wa náà ti fún wa ní orúkọ but Allah wẹ́n nígbà tẹ́ gbé ẹ̀sán gbé Islam dé Islam sọ selected people di idol òòṣà how can òòṣà be idol how can òòṣà be idol selected oríṣà dá and uh, Islam turn her upside down Islam ni shirik ni and shirik is about the people of age eh, of the Arabians nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n tó Islam òun ni wọ́n ń pè ní shirik Yazidis náà ń ṣe tẹ́lẹ̀ Zoroastrianism òun náà di shirik not has nothing to do with my culture have nothing to do with my tradition but Islam came and turned everything upside down after a lot of adaptation Islam did a lot of adaptation Islam did a lot of adaptation Islam came to deceive us irọ́ ni Islam wa pa fún wa yes irọ́ ni Islam pa fún wa I don't give a damn irọ́ ni irọ́ ni Islam pa irọ́ ló pa fún wa torí aláwù mo ti bèrè lọ́wọ́ àwọn muslim yorùbá tí wọ́n try láti fún mi láti you cannot force me to accept aláwù àṣọ ọlọ́run mọ́ my forefather no accept ẹ̀ èmi ti reject ẹ̀ àṣọ and mo dẹ̀ mọ̀ pé i have so many people who have rejected aláwù àṣọ ọlọ́run aláwù kì í ṣe ọlọ́run so and we know the truth now so and now we know the truth we will not look at this seventh of december ṣé o read it déètì i will show you the day i made this video twenty twenty one so that you can know that it is not wasa so do you think i'm here to joke look at it did you see seventh of december i am going to play the video i am going to play the video seventh of december twenty twenty one so you hear my voice and you will know what i'm going to play there so I uh, will play the video now. kìnìún yẹn kàn wá sí mi lọ́kàn ní ṣá ó wá sí mi lọ́kàn ní bá ní pé à ẹ jẹ́ kí n sáré ṣe fídíò yìí so àwọn èèyàn wa torí pé eh, wọ́n ti fi èdè wọn wọ́n ti fi wá wọ́n ti tún tẹ̀ wá rì so àwa rò pé èdè tiwọn yẹn ìtumọ̀ èdè wọn yẹn bí nǹkan tí mo sọ lánàá pé téèyàn bá ń jẹ́ joy tó àtẹni tó ń jẹ́ ayọ̀ kò sí yàtọ̀ ṣé mọ̀ pé gọ́ọ̀dù àti wàá mọ̀ ọ̀yà àti mọ̀pọ̀ ọlọ́run kan ló ń jẹ́ gọ́ọ̀dù sí i tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àròkù bẹ́ẹ̀ ọlọ́run ló ń jẹ́ gọ́ọ̀dù wọ́n sì àti mọ̀pọ̀ ọlọ́run ò jẹ́ gọ́ọ̀dù so ní èdè àti mọ̀ pé gọ́ọ̀dù ní èdè èdè òyìnbó jẹ́ déètì deity dẹ̀ lè jẹ́ god goddesses god goddesses àbí ní èdè french dior dior so àwọn tí ẹ ṣe mo rí yín but eh, kíní ò gbé yín jáde so àwọn tí wọ́n sọ pé i have a very big god ní ìtumọ̀ ní èdè yorùbá tàbá fẹ́ túmọ̀ i have a very big god lédè yorùbá eh, mo ní òrìṣà ńlá ni kò sí nǹkan tó ń jẹ́ mo lọ́lọ́run ńlá ọlọ́run ti tóbi olódùmarè remain supreme the word olódùmarè gan tó pẹ́ olódù ẹ tó ní ìmọ̀ ààrẹ ẹni tó ní odù tó mọ ààrẹ so kíkẹ́ òṣìṣẹ́ bá sọ pé mo ní ọlọ́run ńlá kò sẹ́ni tó lè bọ́ lọ́run ṣe rival kò sẹ́ni tó lè bọ́ lọ́run ṣe competition àárín àwọn òrìṣà òun ni wọ́n ti ní òòṣà ńlá kò sí ọlọ́run ńlá kò sí ọlọ́run kékeré ọlọ́run kan ṣoṣo ló wà so kí là ń tà láti sọ ni pé mo ti ṣe fídíò yẹn tipẹ́ ohun mi lẹ́gbọ́n yẹn mo dẹ̀ sọ yí àyẹ̀rí tí ìṣọ́jújọ́ tí mo ṣe ṣó yẹn ọwọ́ alẹ́ ni bíi seven minutes something ni so mo dẹ̀ mo dẹ̀ download ẹ̀ so àwọn òrìṣà ló máa ń ṣe rival so Allah ò kì í ṣọlọ́run òrìṣà ni Allah ẹ má tàn wá jẹ mọ́ we know because deity ni òyìnbó translate Allah sí and deity lédè ti deity are àwọn ancestors tó ti lọ táwa tó bá dé òrìṣà lòyìnbó ń pè ní deity òyìnbó dẹ̀ sọ pé Allah àti Zeus àti Brahma àti Osiris báwọn òyìnbó ṣe kọ́ nìyẹn Allah Osiris Zeus um, Jupiter Saturn Cronus Brahma wọ́n ní the same category ni gbogbo wọn wà báwo ni Olódùmarè ò sí ní group àwọn Zeus so tí ẹ̀yin muslim yorùbá tí ẹ̀ bá dẹ̀ gbà yí pé so that ṣé orí ibi tẹ́ ti gàn nìyẹn capital letter fún big god ò nítumọ̀ òyìnbó ló create yẹn tó bá ń sọ èdè Lárúbáwá tó bá fẹ́ kọ god ṣé wàá kọ capital letter capital letter has no meaning ibi tẹ́ ti gàn nìyẹn mo sọrí má jẹ́ kí n mi ọ̀dà ìyá ẹ wọ́n kọ big wọ́n kọ big god wọ́n kọ kí làwọn òyìnbó fi kọ àwọn ògùn ìgbà tán déṣe bí big god náà fi kọ àwọn ògùn fún wa gbàtà wa lọ school ogun god of ayọ̀ god ńlá ni wọ́n pè wọ́n Ogun ṣàngó god of thunder god ńlá náà kọ fún gbogbo wọn kọ smọ́jì fún wọn náà when we went to school gbàtà wa wà primary gbàtà wọ secondary school ta ta ṣe ta ṣe civics ta ṣe kinní gbà yẹn oh god ńlá ni wọ́n pe àwọn ògún náà small god àwọn christian yorùbá àwọn ló bẹ̀rẹ̀ sí ń lo small g fún ògún big god lògún pe ní òyìnbó pe gbogbo wọn òyìnbó ò lo small g fún wọn. àwọn christian yorùbá ló bẹ̀rẹ̀ ẹrẹ́sì wípé àwọn ògún pé wọ́n ń bá ọlọ́run claim identity wọn ò mọ̀ wípé wọ́n bí wọ́n di wọn mọ̀ kó wọ́n tàn wọ́n jẹ nítorí pé yahweh is just an ancestor yahweh ò kì í ṣọlọ́run ọ̀rọ̀ yahwe kọ́ la wá sọ lé ọ̀rọ̀ allah la bá wá lé ní. so using small g àwọn tó ṣe education system fún wa àwọn ló ṣe yẹn tó bá lọ ka ìtàn wọn sí tó bá sọ pé yorùbá got o ò lè rí kàn sọ small g síbẹ̀ lórí wikipedia òyìnbó kọ́ ló ń control wikipedia. so as i was saying adaptation òun ni gbogbo nǹkan tí ẹ̀yin muslim ń ṣe yes etymology èdè tẹ́ ń sọ kò béde wa mu ẹni al Allah túmọ̀ sí ọlọ́run ọba it doesn't mean it at all that is a lie and I will continue to say it hal hal hal hal in Arabic mean di di ni, nìtúmọ̀ hal and that's why tó fi jẹ́ pé gbogbo orúkọ Allah pátápátá almojid al alrahman al-Yakin ẹ rí i pé hey ló máa ń bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ ìlà hal ìlà orúkọ ló máa ń bẹ̀rẹ̀ hey ló máa ń bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ the anybody wá fẹ́ jẹ́ orúkọ Allah ó gbọ́dọ̀ jẹ́ abdul abdulrahim abdulyekin abdul mi ò gbogbo àwọn ìgbọ́n mi mi tẹ̀wọ̀ pé mi mọ̀ pé abdul ni gbogbo wọn torí wọn kì í pè wọ́n ní kinní kí la ń pè wọ́n gbogbo ẹnìkan péré ló ń jẹ́ abudu èmi ò mọ̀ pé gbogbo àwọn tó kù pátápátápátápátá èmi ò mọ̀ pé abdul ni gbogbo wọn mi ò mọ̀ pé abdul ni wọ́n ọjọ́ kan ni mo wá ń bá àwọn muslim tó wá láti ilẹ̀ Saudi Arabia àwọn tó wá láti lọ́hùn yẹn bá wọn sọ̀rọ̀ pé à àwọn ẹ̀gbọ́n mi pé àmọ̀ ń bá ọgọ́ọ̀dù dórúkọ lọ́dọ̀ wa wípé àwọn ẹ̀gbọ́n mi o yẹ̀kínì o Lámídì gbogbo kínní wọ́n sọ pé no wọ́n ní nǹkan táwọn ẹ̀gbọ́n mi ṣe pé ṣìríkì ni òbò ní kí ló bá wọn ṣe jẹ́ ṣìríkì wọ́n ní wọn kì í bá aláàjò orúkọ wípé àbúrò gbọ́dọ̀ wà níwájú orúkọ wọn wá ní so gbogbo àwọn ẹ̀gbọ́n mi wọ̀nyẹn orúkọ ẹrú ni gbogbo wọn jẹ́ my God my pé Ọlọ́run o wípé wow so orúkọ ẹrú ẹrú abdul gbọ́dọ̀ wà níwájú orúkọ wọn abdul abdul abdul abdul abdul abdul that's anybody tó bá jẹ́ orúkọ tó bá jẹ́ orúkọ allah abdulrasheed abdul gbọ́dọ̀ wà níwájú orúkọ yín halminde and that's why tó fi jẹ́ pé tẹ́ bá lọ sí hajj hajj just mean ẹ mọ̀ kan tó ń pè ní hajj òun ni wọ́n ń pè ní pilgrimage ní èdè èdè latin hajj ní arab òun ló jẹ́ òun ni àwọn bàbá wa ń pè ní ìrìn àjò òun ni wọ́n ń pè ní ìrìn àjò ìrìn àjò kúkúrú tẹ bá lọ sí ojúbọ wọ́n ní tẹ bá lọ visit shrine a small journey visit to shrine òun ni túmọ̀ hajj ẹ lọ ṣe ẹ lọ bèrè túmọ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí so ẹni tó bá lọ sí kí ni òyìnbó kí ni wọ́n ń pè shrine kí ni wọ́n ń pè shrine lédè wa ojúbọ náà ń pè shrine ojúbọ náà ń pè shrine so a short visit to shrine òun ni wọ́n ń pè ní òun náà ń pè ní hajj so ẹni tó wá lọ sí ojúbọ yẹn òun ni alhaj alhaj yẹn mi ẹni tó lọ fún tourism the tourist ni túmọ̀ alhaj the tourist ni túmọ̀ ẹ̀ ní good english òun náà ń pè ní jp Jerusalem pilgrimage pilgrimage tó lọ sójúbọ ẹ̀rí pé táwọn Christian bá lọ sí Israel wọ́n á lọ sójúbọ Jésù ibi tó ń fi Jésù hàngì sí táwọn mùsùlùmí náà bá lọ sí ẹ lọ sí ibi tí Blackstone yẹn wà that is a shrine This and so those are how the deception the lie you guys tell yourself and fool us our next generation will not be fooled ojúbọ ni wọ́n ń pè é it doesn't mean it's just you are all you are all living you guys living under illusion or deceiving yourself with changing the language of the Arab to, to, to deceive yourself. Yes. Holy land does not mean ilẹ̀ mímọ́. Holy ò túmọ̀ sí mímọ́. Mímọ́ ni wọ́n ń pè ní purity. When they say something is pure. Mímọ́ ni wọ́n ń pè ní sedek ní Hebrew. Pure purity. Purity yẹn òun ni àwọn bàbá wa ń pè ní àlà funfun lọ́dọ̀ wa tó fi máa ń pe Ọbàtálá ọba mímọ́ ọba àlà ní orúkọ Ọbàtálá bọ ìgbà tí Islam dé Islam bà orúkọ Ọbàtálá jẹ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn ọba àlà funfun ẹ̀ ń pe Allah bẹ́ẹ̀ Allah ò ṣọba àlà funfun Allah ò kì í ṣọba àlà funfun because the name Ọbàtálá ọba àlà funfun has been part of our tradition thousands of years before Islam came báwo ni Islam ṣe máa wá claim oríkì Allah ò lóríkì àwọn bàbá wa preserve oríkì yẹn láti describe irú èèyàn tí each each òrìṣà jẹ́ ni so holy land holy two words. ibi méjì ni origin holy tiwa Hebrew peculiar people holy nation just mean people that are set aside ibi tí a yà sọ́tọ̀ ni holy place a place that is set apart nínú yàrá ẹ. E, tó àwọn àwọn kérúbù máa ń ṣe wọ́n á gbé wọ́n á gbé kándù sínú yàrá tó wọ́n á gbé kándù sínú yàrá wọ́n á ní yàrá yẹn wọ́n wá fi wọ́n á ní wọ́n ṣe pẹpẹ síbẹ̀ wọ́n á ní ibẹ̀ làwọn ti pé inú yàsí yàrá yàsí mímọ́ ni pé obìnrin tó bá ń ṣe menstruation ò gbọ́dọ̀ wọbẹ̀ ibẹ̀ yẹn ti di holy tó ń pè lórí land nìyẹn ibi tí a yà sọ́tọ̀ holy place that is why tó fi ń pe kaaba ní holy place is a place set apart wọ́n dẹ̀ ń pe Saudi Arabia ní holy land torí pé wọ́n ní ilẹ̀ yẹn is set apart ẹ̀ rí i pé wọn ò gbà kí any religion wọn accept any religion ní Mecca it just mean a place that is set apart that is the meaning in Arabic it's not it never mean it never mean it has never mean uh, it doesn't mean ilẹ̀ mímọ́ ilios in Greek means sun oòrùn nìtúmọ̀ Ilios. go and google it go and go and write what is the meaning of holy bible you will see it there Ilios Biblos book of sun worship nìtúmọ̀ bible book of sun worship that is the meaning and that is why Christians go to church on Sunday it means a sun worship day these are you think you can Google for your common sense use your common sense when total bàbá wa bá sọ pé ìwé mímọ́ ní túmọ̀ holy bible they are you are they only fool you your that bàbá bàbá yìí yẹn they actually fool you because they they what turn yìí jẹ ni the book never meant ìwé mímọ́ so yeah, kàábà ò mí ni le mimo does not mean le mimo that you go to waste your glossy glossy maker sí mẹ́kà o wá lọ sí ilẹ̀ mímọ́ you are deceiving yourself because àwọn arab tó ní ẹ̀sìn wọn wọn ò pé nílẹ̀ mímọ́ àwọn aráàbò pé ní rẹ̀ mímọ́ wọ́n pè ní a place set apart wọ́n pè ní ojúbọ that is the our own that is one of the damage they did to us tó bá jẹ́ pé wọ́n translate ẹ̀sìn properly sí èdè wa if you want to give us religion why don't you translate that language properly to us and we will understand what we are doing but today many of us are fooling ourselves many of us fooling ourselves today it actually mean ojúbọ ojúbọ ni Kaaba kí náà torí kiss Blackstone wọ́n ní wọ́n kiss ẹ̀ fún forgiveness for torí pé ìdáríjì ẹ̀ṣẹ̀ náà fi Blackstone ń ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ ni wọ́n torí lọ ń kiss Blackstone they use it to ask for forgiveness tán bá ti la gbogbo ẹ̀ṣẹ̀ tán bá ṣẹ̀ ó máa wà forgiving it's just like yes bí christian ṣe sọ pé àwọn tẹríba níbi àgbélébù o mo tẹríba níbi ẹ̀jẹ̀ jésù o dáríjì mi o kó pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ fún mi láàyọ̀ kí n lè wọ̀jọ́ ọba ọ̀run so the same thing náà no, ni blackstone náà no, ó dàbí ẹ̀jẹ̀ jésù ní sáwọn christian so téèyàn bá ti kíìsì blackstone mo fẹ́ wá fídíò yẹn ni téèyàn bá kíìsì blackstone ó máa ní ìdáríjì ẹ̀ṣẹ̀ believe àwọn muslim believe àwọn arab nìyẹn that is the belief that is the belief that is the belief of the arabs that is the belief of the arabs so tó bá ti kí sí blackstone mo fẹ́ wá mo fẹ́ wá fídíò yẹn mo ń bọ̀ náà jẹ́ pé mo lè rí fídíò yẹn nítòsí tí n bá rí nítòsí i will play it the purpose of of kissing the black stone is òun náà ni òun ni the Moses yeah let me tell eyes eye contact as a presenter you need to take care of your eyes but more importantly you need to take. ẹ kàn lè ẹ lè má gbóyìnbó máa yẹn ẹ lè má gbóyìnbó Oh, òyìnbó ẹ ṣòro gbọ́ ẹ̀yin ara nàìjíríà wọ́n lè má gbọ́ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ but the peace so the purpose of kissing the black stone isto, isto, isto, isto, isto. What about Christian who worship Saturday? Saturday is to Satan. So ẹ má máa tanra wa Satan ló ní Saturday. Satan alone is Saturday. Satan is a very strong character in Abraham religion. In Judaism, Satan is not evil. Satan is the best. Satan la Júù ń bọ Saturday satan òun ni àwọn Júù ń bọ ní Saturday that they go to synagogue aṣọ dúdú náà máa wọ̀ satan ni and that's why tán fi rí Christianity at Islam àsọ̀tà àwọn tẹ́mi dami I just give you reply now let me do do on my on my on my on my lecture I don't want to dey I don't want to distract so the purpose of kissing black stone is for remission of sin period kò sí kò ní purpose kankan anywhere you go there you kiss the stone your sin is forgiven that is their belief So if some people believe that kissing a stone is what will bring forgiveness to them, then why should they now come and now condemn our own culture? Ipe awa ń bọ òkúta, àwa ń bọ ọ̀pẹ, igi. Nǹkan tó lòdùmarè fáwọn bàbá tiwa nìyẹn. And àwọn ọ̀pẹ, àwọn okuta igi ta à ń bọ àwọn bàbá wa ló dá. ancestor wa loda dá. wa to so fún wa ni pé àwọn wa lodo okuta Àwọn baba nla wa lodi di ọ̀pẹ. baba nla wa lodi digi. Àwọn baba nla wa lodo domi. àwọn ìyá wa ló domi àwa dẹ̀ kọ́ nìkan kọ́ la ní ìtàn àwọn tó domi pé àwọn ìyá wa ló di omi àwọn ìyá wa ló di ọ̀pẹ àwọn ìyá wa ló di mo ti rí ọya òrìrì rí tó jẹ̀ jáde láti inú omi tó bá venerate àwọn ancestors ẹ̀ á farahàn ẹ́ mo ti rí ìyá àbẹ̀ní rí very beautiful woman tó bá venerate àwọn ancestors ẹ̀ wàá rí wọn mo ti rórìṣà ńlá mo ti rọrùn mìlà Yes, I've seen my ancestors. When you venerate them, they are around you. They will connect you. So everybody lonely street it here on their own. So nígbà tí mo ti bèrè lọ́wọ́ àwọn àwọn àwọn àwọn àwọn Muslim Yorùbá wípé Meleta Woods òun ni wọ́n ń bọ ní ìran tí wọ́n sọ Abraham ti jáde òun dẹ̀ ní àwọn ìran ẹ̀ sọ pé ó dá gbogbo nǹkan tó wà nílé ayé yìí mo wá bèrè láwọn muslim mo ti bèrè láwọn muslim ṣé muslim yorùbá nìkan pé àwọn ọ̀dà muslim pé ṣé melekta woods yẹn ṣé òun ni Allah wọ́n ní no ìtàn sọ fún wa pé ní ayé ta wà yìí in the ancient days ṣé òkèlè ayé ìfẹ́ over four thousand ló claim káwọn làwọn create universe we have over four thousand creators who claim that they are the creator of the universe. So if we have over four thousand and gbogbo Muslim Yorùbá reject káṣẹ sọ pé four thousand now they all reject the three thousand nine hundred creator as their Allah and they were now saying their Allah is our Olódùmarè that is perfectly no kò lè Allah cannot leave want to bá Allah tán tó pé they have similar cultures ẹ máa rí character ẹ máa rí àwọn culture Allah ní ju ní ẹ ní India ẹ rí ní gbogbo Middle East gbogbo àwọn god táwọn yẹn ti kà pé àwọn ló dá wọn àwọn Islam sọ pé no pé kò ń ṣe àwọn ló dá wọn pé Allah ló dá wọn so now and they reject those gods so if they reject those gods how would that god now be my own god how is he my Olódùmarè he is not our Olódùmarè Allah is not our Olódùmarè Then oh, uh, Okuta Gidi. Now I'm going to you now. I've not been able to talk to Ìyá Ọlọ́ṣun. Ifá tí àwa ń tẹ̀lé. Ifá ò gba èké, Ifá ò dẹ̀ fẹ́ irọ́. So mi ò mọ nǹkan So actually transpire between the two of you which I'm not so I cannot judge much here. But nǹkan kan tí mo fẹ́ sọ fún Òkúta Gidi ni pé tó bá jẹ́ pé tó máa sọ pé òkúta gidi bó ṣe wáyé o ọ̀ṣun ló ti gbà ẹ́ rí àbí nǹkankan tó wá lọ ń jà á jẹ́ o ti sọ pé ọmọ àlè ni ẹ́ yes tó bá jẹ́ pé ọmọ káàárọ̀ ajíire ni ẹ́ ni o tó jẹ́ wípé àwọn ìran ẹ mo ṣe gbọ́ wípé you are ojúlówó ọmọ ọkọ wọ́n sọ pé ojúlówó ọmọ ilẹ̀ yìí ni ẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ bàbá ńlá ẹ ìkan nínú àwọn orúnmọlẹ̀ yẹn ni bàbá ńlá ẹ so inú ọ̀ṣun náà ni o ti wà tó bá jẹ́ pé inú ọ̀ṣun ló ti jáde tí ìṣòro bá bá ẹ tó bá padà lọ sọ́dọ̀ ọ̀ṣun o lè má rí solution o lè má rí solution ìdí nìyẹn tí a ṣe ń jẹ gbogbo wa ṣe mọ̀ pé we live in poverty inú wa ń dùn aláǹṣẹ̀sìn these people tell us pé tá bá ti ilé ayé ta wà yìí o pé àjò ni pé ilé ayé ta wà ilé ayé kan ṣoṣo ta wà yìí pé ká jìyà dáadáa tá bá jẹ ìyà yẹn tán so a máa wá lọ sálùjọ náà wọ́n ní ta bá lọ sí àtàbá jẹ́ abájẹ̀yà yẹn tán nílé ayé a máa lọ sí àlùjọ náà but àwọn tó sọ pé a máa jìyà láyé yìí àwọn ń gbádùn ayé yìí máa fi fídíò ọmọọba sáúdí hàn yìí sí bó ṣe ń jayé ẹwọ bẹ́yìn ṣe ń rùpà ìlú kùránì nìlọrin lóòótọ́ àwọn tó jẹ́ ọmọ kùránì gangan. Nicknamed Mr. Everything, Prince Mohammed is known for his lavish spending. In 2015, he bought a palace in France for $300 million, and while on vacation there, he spotted a mega yacht on the beach and knew he had to have it. The $500 million ship includes multiple swimming pools, two helicopter pads, a movie theater, and even a submarine. And if that's not excessive enough, he hung the world's most expensive painting in it, which he purchased for 400 million. more recently, the Crown Prince dropped 400 million, million on the Newcastle Football dollar. Club and is also trying to acquire Manchester United. Now, there's no denying that Prince Mohammed lives life to the fullest, but how does Saudi's crown prince spend $2 trillion? The world is pretty much free for Mohammed bin Salman. He comes from a very wealthy family that has ruled Saudi Arabia for the last 90 years and is the future king. He has access to all of the country's resources, including the largest oil company in the world. Nicknamed Mr. Everything, Prince Mohammed is known for his lavish spending. In 2015, he bought a palace in France for $300 million, and while on vacation there, he spotted a mega yacht on the beach and knew he had to have it. The $500 million ship includes multiple swimming pools, two helicopter pads, a movie theater, and even a submarine. And if that's not excessive enough, he hung the world's most expensive painting in it, which he purchased for 450 million. And more recently, the Crown Prince dropped 400 million on the Newcastle Football Club and is also trying to acquire Manchester United. Now there's no denying that Prince Mohammed lives life to the fullest, but How does Saudi's crown prince spend two trillion dollars? ṣẹ́ńtọ́ sọ pé Saudi prince ó ra molanisa tó jọ tó jọ ṣiṣẹ́ bọ́gíà ṣiṣẹ́ bọ́gíà jésù ní four round fifteen million four fifty million dollars ṣe rí bó ṣe ń live ẹ̀yìn dẹ̀ ń rún pa àwọn tó sọ fún yín pé kẹ́ jìyà nílé ayé yìí pé kí ẹ wá sí àlùjọ náà kẹ́ wá gbádùn àlùjọ náà tẹ́ ìwọ̀n bó ṣe rí yìí pé ibẹ̀ ni ibẹ̀ yẹn máa fáyìn gan but look at the life they live and they live on you they live on your resources owó tẹ lọ fi ń ṣe hajj ẹ wo bọ́n ṣe ń ná lavishly tí o Saudi prince ra portrait just portrait kan ní four hundred and fifty million dollar four fifty four four fifty million dollar ẹ wo poverty tó bá wà Nàìjíríà four fifty million dollar tó bá pín owó yẹn fún gbogbo wa Nàìjíríà ká pín kọ́tẹ̀kún wa ní kán fún wa kán fẹ́ wa ní one one million ṣé mọ̀ ká máa ṣẹ́kù kán fún each each Nigerian pẹ̀lú population Nigerians kán fún ní ten ten million ṣe mọ̀ kó yẹn máa ṣẹ́kù just portrait portrait of a gay àwọn tẹ́ fẹ́ lọ bá gbé gbé lálùjọ náà nìyẹn and they are living ẹ̀yin dẹ̀ ẹ̀yin dẹ̀ fẹ́ lọ rùn pa and because of these people ẹ ń bà ọ̀run ti yín jẹ́ you are destroying your own land you fight because of them because they are the people that created Islam Islam is not for you because anytime tẹ́ bá ń júbà Islam ẹ máa júbà ànábì mọ́mọ́ ànábì mọ́mọ́ is an Arab man but look at the life they live ẹ wo bọ́n ṣe live look at the life they live look at the expensive life they live ẹ wo báwọn ṣe ń gbé ayé ẹ wo bẹ́yìn ṣe ń rùn pa so it is a shame on you guys yes ever fẹ́ fọ orúkọ mo mọ́ wípé à kò lọ sọ́dọ̀ alágbo ṣé òkúta lè búra pé òun mu àgbo rí òun ò lo nǹkan ìbílẹ̀ rí ó ṣe jẹ̀díjẹ̀dí ó máa gbo ṣé aláwù ló invent àgbo yẹn no aláwù ló ṣe àgbo tó mu ọ̀sán yìí ló gbogbo ewé àtegbò tó ń lò nílẹ̀ wa ọ̀sán yìí ló ṣe ìjọsí tí aláàjì Oríyọmí Hamzat tó lọ sí Mẹ́kà kò lè jẹ oúnjẹ Saudi náà olóúnjẹ tán fún un ò dá orúkọ táwọn ẹlẹ́bọ invent yẹn nìkan ló lè lọ lẹ́nu ẹ̀ so òkúta gidi ó lè búra pé o ò mu àgbòjẹ̀dí tí àwọn bàbá ti wá invent rí òun jẹ yán òun jẹ bà ẹbọ ló ń jẹ náà bíkọ́ tá a bá fẹ́ fún àwọn bàbá wa lẹ́bọ iyán náà ló máa jẹ tó bá fẹ́ fún wọn ni kàn ro iyán àtọbẹ̀ ẹ̀gúsí kàn ro fọ́bàtálá oúnjẹ táwa ń jẹ yìí wọn ò fún wọn ní rice because rice ó dẹ̀ pé gbà táwọn òyìnbó dé ni oúnjẹ ẹyẹ náà ẹyẹ náà ló gbé rẹ̀ sí wá oúnjẹ ẹyẹ náà máa ń pè tó bá fẹ́ fáwọn òrìṣà wa lóúnjẹ wọ́n á fún wọn lámàlà àmàlà àti ewédú àmàlà àti gbẹ̀gìrì oúnjẹ tí wọ́n ń jẹ nígbà tó wà láyé nìyẹn wọ́n á fún wọn ní àmàlà àtẹ̀fọ́ iyán àti ẹ̀fọ́ oúnjẹ tó máa ń fún wọn nìyẹn àbí fún wọn lásàárò so gbogbo oúnjẹ yìí òun dẹ̀ ni wọ́n òkúta ń jẹ oúnjẹ tó fi ń ṣe ẹbọ fáwọn alálẹ̀ òun nìkan ló lè jẹ o ò lè jẹ oúnjẹ lárúbáwá tó bá gbéyà fún ẹ oúnjẹ tó fẹ́ lọ jẹ lálùjọ náà ò lè jẹ so o ò lè sọ pé òòjọ láọ̀ṣun yes àtúntàǹgà tó bá jẹ ẹ̀fọn yánrin tó bá ń fi epo sí ọbẹ̀ lẹ́ni Ọ̀rúnmìlà ló ṣe epo pupa fún wa torí pé ẹ mọ̀ tán kò wá sí ọmọ káàrọ̀ ajíire kan tó lè sọ pé òun ò jọ láwọn alálẹ̀ yes àwọn nǹkan kan máa ń ṣe wá tó yẹ pé ògùn òyìnbó ìtaba ló kò ní ṣiṣẹ́ so tó bá wá jẹ́ pé inú Ọ̀ṣun ló gbà òun ni passage tó wá tí wọ́n ti wá àwọn ìṣòro kan máa dé bá ẹ tó yẹ pé o ní láti padà lọ sọ́dọ̀ Ọ̀ṣun tó bá padà o ò lè rí solution mo ṣe fídíò kan gbà kan àwọn ẹja tí Ọlọ́run dá àwọn ẹyẹ ẹyẹ yẹn orí omi ni wọ́n dá wọn sí tẹ bá gbé àwọn ẹyẹ yẹn kúrò nínú omi tí wọ́n ń gbé lórí ilẹ̀ tẹ́yẹ yẹn bá ń ṣàárẹ̀ tẹ bá ju ẹyẹ yẹn sínú omi kí ló máa ṣe ara ẹ máa já pépé so ká ní pé ká ní pé lóòótọ́ ni òkúta gidi pé o lọ sí ọ̀dọ̀ Ọ̀ṣun ó yẹ kó máa fi yangàn ni kò ń ṣe pé kó wá máa sọ pé ẹ wọ́n fi bàṣíláàmù jẹ́ èmi wọ́n ní mo lọ ọ̀dọ̀ ọ̀ṣun wọ́n ní mo lọ ọ̀dọ̀ ọ̀ṣun wọ́n ní mo lọ ọ̀dọ̀ ọ̀ṣun ó sọra ẹ̀dọ̀ ọmọ mali àwọn malians ló ń wẹ̀rù gèlè yìí ló ń wẹ̀rù fìlà yẹn. àwọn tí wọ́n ẹ̀ tẹ̀torí fẹ́ kú tẹ̀torí fẹ́ ba ìlú ara yín jẹ́ tẹ̀torí fẹ́ ba ayé ara yín jẹ́ àwọn ń gbé ìgbé ayé wọ́n ń jẹ wọ́n ń gbé ìgbé ayé bí èèrà inú ṣúgà àwọn omi tó wà ní Ìlọrin àwọn ló yẹ kẹ́ fi ṣe tourism àwọn omi yẹn arẹ́mọ́ làwọn ìyá wa odò Yemọja yìí ó lè jọ omi ìwòsàn ló máa jẹ́ láyé àtijọ́ tẹsán pé anybody ò gbọ́dọ̀ lọbẹ mọ́ so ẹni tó bá sick tó bá ní pé kó lọ sódì omi yẹn kó lọ bu omi yẹn kó wẹ̀ àbí kó ṣe nǹkan bẹ́ẹ̀ sì kò gbọ́dọ̀ débẹ̀ torí pé islam ò fàyè gbà ṣùgbọ́n islam lè lọ bu omi kànga sẹ́mùsẹ́mù kó lọ kó gbéra láti nàìjíríà tó ń gbà tí omi tó lè lò tó wà nílé kò kúrò ní náà kò kúrò kò gba mẹ́kà lọ kò lọ máa bu omi sẹ́mísẹ́nu. so going to police station àbí pé ẹ lọ sí court lójú tèmi lè ní ẹlẹ́yà lẹ ṣe yes mo láwọn tó ń sọ pé à ah, ẹ kinní kan ọpẹ́ fún Ọlọ́run ọba àlékè ọlá àwọn kinní kan àwọn gbẹ mo kọ kọmẹǹsì ẹ mo ní ẹ má yìn dá wa mọ́ tẹ bá fẹ́ máa dúpẹ́ máa dúpẹ́ lọ́wọ́ àláwù yín nọ́mbà two ṣẹ́rí gbogbo ìyá tẹ́ ń jà yẹn ẹ tún ṣàwọn pé àti lajú sìn ẹ ń sọ fún wa pé àláwù ò ní agbára because ṣẹ́rí nínú báìbù bá ṣe kà á nípa Yahweh wá ní no nonsense God ní Yahweh ta ni wọ́n ló bú Yahweh o ẹ̀ kóra àti àdátàn wọ́n nígbà tí wọ́n lọ jí nǹkan wọ́n ní wọ́n ẹ̀ Mósè sọ pé ikú tí ò pẹ̀yàn kan rí kan wọ́n ní ilẹ̀ lanu a máa kà á wọn á ní yáwè ó rọ̀jò iná ó rọ̀jò yìnyín ó ṣe lé ó ṣe lé so àwọn ẹ ẹ ṣe jẹ́ kí aláwò fúnra ara ẹ ẹ ṣe jẹ́ kó wá gbèjà ara ẹ èyí tẹ́ fi ń gbèjà aláwò ẹ ṣe jẹ́ káláwò kó gbèjà ara ẹ ẹ jẹ́ káláwò gbèjà ara ẹ wọ́n lẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ ni kì í bá wọn bọ́ bá kò so nàáhùn kì í bá wọn bọ́ bá kò so ṣé ẹni tó lọ sóko tó kàn já tó já kaṣú àbí tó já mángò lóko lóko tó gbálẹ̀ títí ilẹ̀ fi mọ́ tó mú ìgbálẹ̀ tó gba tó gba títí títí tí ìgbà tó lóko dé lolóko tó bóyá ọ̀sẹ̀ kan lolóko tó dé ẹ jọ ṣerú ẹnìyẹn lọ́jọ́ míì tó bá rí máńgò ṣó máa gba mọ́ ni yes torí gbogbo eléyìí tá sọ pé aláwo ò fẹ́ nǹkan yìí tí aláwo ò bá fẹ́ nǹkan kò ń ṣèyàn ló yẹ ká aláwo wá rán pé à ẹ lọ́ máa bá mi jà ẹ lọ́ máa bá mi ṣe léyìí ẹ lọ́ máa bá mi ṣe léyìí ẹ lọ́ máa bá mi ṣe léyìí ẹ lọ́ torí ẹ̀yin lẹ́la máa sọ pé ẹ̀sìn àlàáfíà lẹ gbé dání àwọn bàbá wa dẹ̀ ti ń bọ omi torí olódùmarè tiwa ó ní ká máa bọ omi ó ní ká máa bọ òkúta mo ti sọ fún àwa ń bọ òkúta abọ̀rìṣà ni àwa ẹlẹ́bọ ni wá ẹlẹ́bọ gidi ni àwa torí pé elédùmarè ti ti wa wọ́n á ní adífá fún olódùmarè ẹgọ̀tún ẹbọ ni wọ́n ní kó máa mú ṣe so àwa ẹlẹ́bọ ni àwa ẹlẹ́bọ ni àwa ilẹ̀ ẹlẹ́bọ dẹ̀ báwo ni aláwùṣe máa wá chẹ́ǹjì ní iṣẹ́ ẹ̀fẹ́ kakú ni tó bá jẹ́ pé ṣe ẹ nísìnyí báyìí wọ́n ifá sọ pé gbogbo omi tó wà nílẹ̀ káàrọ̀ ajírẹ́sì pé kán lọ bọ́ torí ìkún omi tó fẹ́ ṣẹlẹ̀ kó má dì í pé ẹ̀kún omi dé ó yalé ó bára tẹ ó bára ta pé kán lọ bẹ kán lọ bọ́ gbogbo omi so nígbà tí ẹ bá sọ pé wọn ò gbọdọ̀ bọ omi wọn ní rírú ẹbọ ló ń gbé ni àìrú ẹbọ kì í gbènìyàn so tí ìkún omi yẹn bá wá dé ṣé ẹ̀yin nìkan ṣoṣo ni ọ̀nà táwọn bàbá àti wádẹ̀ ti fi ń protect ilẹ̀ tiwọn nìyẹn àwọn Saudi náà nǹkan táwọn ti ń ṣe tipẹ́tipẹ́ nìyẹn so àwọn tí wọ́n ń tí wọ́n ń lo ọpọlọ yín tí wọ́n ń lo brain yín ẹ wo bọ́n ṣe ń live ẹ ẹ̀ lè dúró ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ wọn wọn ò mọ̀ yín rí they don't even count it wọn ò regard yín they don't recognize you guys they don't mọ̀ yín rí gbogbo gbogbo ìbà tẹ́ máa fún ẹ àwọn bàbá wọn kan oníkùránì oníṣèkínní kan gbogbo ìtẹ̀sọ yẹn nàìjíríà nìkan ni yìí yẹn mọ́ gbogbo àwọn bàbá wa tó kéwú tá a fi ń tọrọ yẹn ah bàbá tàwùsílì ó káre o bàbá mọ̀ kéwú o bàbá mọ̀ gbogbo yẹn iyì yẹn kò kọjá nàìjà kò sẹ́ni tó mọ̀ ọ tí wọ́n bá tún gbé islam dé ìlú tuntun lẹ́ni wọ́n ṣe kọ́ wa ní islam náà ṣe máa kọ́ wọn bẹ̀ wọ́n ò lè wọ́n ò lè sọ pé torí pé èèyàn kan ṣe takuntakun takuntakun yàyà mẹ́fà nílẹ̀ wa kan tún lọ kán lọ forúkọ ẹ̀ sí kò síjọ́ tó lè kán wọ́n ti ànábì wọn ti pé so wọn ò lè fi yín kọ́ ànábì wọn ẹ̀yin lẹ ẹ̀yin lẹ kírètì àyè fúnra yín níbẹ̀ ẹ̀sìn yẹn ò fún yín ní àyè kankan ẹ̀sìn yẹn ò fún yín láyè kankan so tó bá wá jẹ́ pé tó bá wá jẹ́ pé kátẹ̀wá rí pé lóòótọ́ ni ó lọ sí ọ̀dọ̀ ọlọ́ṣun èmi ò sọ pé bẹ́ẹ̀ lórí o tó wá gbógun ti ọ̀ṣun téèyàn kó wá sọ pé à ah, òkúta gidi gan ó lọ normally ò tó bá yẹ pé lóòótọ́ ni òkúta gidi á ṣe strong head but but now even making yourself um, an an alien to your originality is a shame o ò jọ Muhammed o ò lè ever jọ àwọn ìran Muhammed la rí wọn òyìnbó ni wọn kò síjọ́ tó lè jọ wọn láéláé gbogbo ìran Ibrahim tó ń fi hàn wá òyìnbó ni wọn àbọ̀ oréyàn dúdú níran ẹ̀ oréyàn dúdú ní àwọn ìran Ibrahim ó ó ó ó ó ó òòjọ́ òòjọ́ Ibrahim tó bá jẹ́ pé Islam bu everyone ni kò wọ́n ní wá kọ yín léde yẹn ọlá púpọ̀ ọlá tó bá jẹ́ pé Islam tó bá jẹ́ gbogbo ayé lónìí wọ́n ní wá kọ yín So ẹ pé wọ́n translate èdè yẹn ìgbà tí wọ́n gbé Islam yẹn wá tán ọ̀bá wá kọ yín léde tán ọ̀bá translate sí Yorùbá lẹ́ni kò lè ní ìtumọ̀ sí yín dọ̀la òun láti gbogbo translation tí wọ́n ṣe náà kò make sense èyí tí ò make sense ló pọ̀ jù torí àjọ kí àṣàkẹ́ gbogbo ẹ̀ kò sí nínú Islam inú ifá ni wọ́n ti gbogbo nǹkan ifá òun náà fi gbé Islam ga wọ́n wá fi ń rẹfá sílẹ̀ iṣẹ́ tó rún mi láti ṣe òun lẹ sọ́dí òun lẹ sọ́dí òun lẹ lọ́nkàn tó bá ti kéwú tán tán á sọ ń sọ séde tán sọ séde wa kéwú gan ò nítumọ̀ ṣé kéwú gan àwọn tẹ bá dọ̀dọ̀ lárúbáwá sí tẹ bá sọ pé kéwú àwọn alárúbáwá mọ̀ kan tó ń jẹ́ kéwú tẹ bá ní mo kéwú lárúbáwá ni wọn kí ló ń jẹ wá ní what is kéwú wọn mọ̀ mo ní Arabic language ni wọ́n ní we don't know that o àfà àwọn lárúbáwá mọ̀ kan tó ń jẹ́ àfà gbogbo èdè yẹn ò exist nínú ẹ̀sìn wọn irun tẹ bá sọ fún lárúbáwá pé o fẹ́ lọ kírun wọn ò mọ̀ kan tó ń jẹ́ irun solat prayer náà làwọn fẹ́ lọ ṣe wọn làwọn fẹ́ lọ ṣe solat tẹ́ sọ pé mo fẹ́ lọ kírun they don't know it those, those are language that was invented tí àwa tí àwa la create àwọn èdè yẹn we created those language it doesn't exist in Arabic and when you meet an Arabic man an Islam man he will tell you Allah has ninety nine names olódùmarè táwọn bàbá ti wá ń sìn wọn ló ní orúkọ ẹgbàágbèje fourteen thousand fourteen thousand fourteen thousand fourteen thousand ó ní olódùmarè ò méjì so olódùmarè cannot be allowed olódùmarè ò lè jẹ́ allowed nítorí pé kí ni ní ìwà ọ̀run nílé olódùmarè ọbàtálá ni olórí ń bẹ̀ ọ̀rúnmìlà ní olódùmarè ni kó ṣáájú àwọn ọ̀run mọ̀lẹ̀ torí ọ̀rúnmìlà ló gbé fá dání ifá la fi ni mọ̀nà nínú ifá lọ́dọ̀ tiwa ifá ló ń guide òun ló ń guide àwọn ọ̀run mọ̀lẹ̀ wa òun dẹ̀ ló ń guide ìran wọn ló ń guide àwọn bàbá tiwa so Ọ̀rúnmìlà ló ṣáájú òun la ṣáájú wọn toro òun ló gbé ifá yẹn dá òun ló gbé òun olódùmarè dání òun la ṣáájú wọn so a dẹ̀ rí pé a lè rí odùbọ̀ oni mo ṣe play orin yẹn lẹ́ẹ̀kan kò sí èjì ogbè nínú nínú ọ̀dọ́dọ̀ aláwù ta lè jí ogbè ta ni ọ̀wọ́n rìn ta ni ìrosù torí ìgbà tó ń purọ́ òtúrá báyìí ẹ̀ẹ̀kan lè kírètò òtúrá pọ̀ òtúrá sọ̀rọ̀ ńgbà tó òtúrá nìkan ṣoṣo tó yẹ kóun nìkan ṣoṣo lẹ rí ní mẹ́kà ṣùgbọ́n ẹ rí èjì ogbè ẹ rí ẹ rí ọ̀wọ́n oríṣogbè ẹ rí ìrosùn ẹ rí òdí ẹ rí ọ̀sẹ́ ẹ rí ọ̀sá ẹ rí ìrẹtẹ̀ ẹjọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so báwo ló ṣe jẹ́ pé òtúrá nìkan lè máa já gbà ìjọsà bẹ́ẹ̀ ṣe sọ pé olódùmarè wa òun ni òun ni god òun ni aláyín tẹ̀dọ̀ sọ pé èṣù bàbá tiwa òun ni al-shatan tó dẹ̀ jẹ́ pé ojúbọ shatan ó wà ní mẹ́kà tó dẹ̀ yẹ pé ọ̀ bàbá títí wa èṣù ibi tó wọlẹ̀ sí ilẹ̀ wa ló wà tó bá dẹ̀ yẹ pé èṣù bàbá wa òun ló wà ń bẹ́kà èṣù ò ṣàlè wọlẹ̀ sí kò ó gbogbo ara muslim ayé ilẹ̀ wa ló yẹ kán máa wá so irọ́ ni. so Allah Allah Al-Shatan ṣé aláàrin tí aláàrin bá jẹ́ ọlọ́run ọba ẹjọ́ ṣé sátani ọlọ́run ọba sátani ni ṣé alukuran ọlọ́run ọba kòránì ni ṣé aljin aljin ìyẹn tẹ́ sọ lálùjọ̀nú ṣó o ní ọlọ́run ọba àlùjọ̀nú ni àlùjọ́nà ọlọ́run ọba jàánà so ẹ rí pé kò make sense so Allah cannot be ọlọ́run the language tẹ́ bá fẹ́ ẹ ti ẹ yorùbá ìsì gbogbo islam ẹ ti pé rahim ní rahimi kàmọ́rù kàmá kàmọ́rù gbogbo orúkọ yẹn lẹ ti sọ lórúkọ ẹ fún Allah níyàn aláwù aláwù wà òkè kò sẹ́ni tó máa bá yín jà tẹ́ ẹ bá ti ń pe Allah yín ní aláwù kò sẹ́ni tó kàn wá wá òní a máa wò pé Islam lẹ́yìn ń ṣe àwọn bàbá wa àwọn ẹlẹ́bọ tẹ́ ń gbógun tì yẹn àwọn ló fún yín nílẹ̀ àwọn ló fún yín nílẹ̀ mọ́ṣáláṣí kò sí rọ́tẹ̀ lè pa fún wa ẹ bá tún ìtàn wa kọ a mọ̀ pé wọ́n ti yí ìtàn láti tàn wá àbí but we know the truth àwọn òyìnbó kọ rẹ́kọ̀dì fún wa àwọn Portuguese Portuguese wá sọ́dọ̀ wa ṣáájú British àwọn Portuguese dẹ̀ sọ pé àwọn bàbá wa rọ̀ látòdì ọ̀run ni nǹkan táwọn Portuguese kan lẹ̀ fún wa nìyẹn British ló fún wa lẹ́dúkéṣàn àkọsílẹ̀ àwọn British àwọn Portuguese wà tó sọ pé àwọn bàbá wa máa ń kọ́ high rising building wọ́n kọ́ civilization àwọn bàbá títí wa so nǹkan táwa ń sọ ni pé so ẹ wá aláwù pé ẹlẹ́yìnjà fọlọ́run ọba ẹ̀ ń ṣe yẹn àwa náà máa bá yín jà sí because àwa ò lè take ẹ̀ fún yín mọ́ à ń rí bí ẹ̀ ń ṣe impersonation impersonation ẹ̀ ẹ̀ ń indict olódùmarè ẹ̀ dẹ̀ ń fi orúkọ táwa ń sìn nínú ìṣẹ̀ṣe ẹ̀ fi ẹ̀ fi ẹ̀ fi ẹ̀ fi frustrate wa ẹ̀ ń fi orúkọ tó wà nínú ifá wa tó wà nínú òrìṣà wa ẹ̀ fi ẹ̀ fi ń gbógun tì wá yeah you guys are using it to insult us so which means that which Ọlọ́run ọba are you talking about the only four have been calling on that name and if you go to the Ilu Ejuba that's the name they call Teba bá lọ sí tẹ bá lọ sí eh, kiri orúkọ tó ń so báwo ló ṣe wá Islam it has nothing to do with your religion yes oníkankan ṣe pẹ̀lẹ́sìn yín so ẹni láti yọ orúkọ yẹn nínú àlùkùránì you must remove that name from your Quran yes you must remove the name from your Quran so when de bẹ president Tinubu come out wa come ní kó bá Quran come sọ fún come kó bá your back to tún Quran kọ kó Lord, Ọlọ́run Olódùmarè kúrò nínú Quran they should remove that name Hey, jọ̀ọ́ ẹ bá wa yọ kúrò ẹ yọ ọlọ́run ọba kúrò nínú alukuran because ọlọ́run is our own native is our native name and ẹ̀yin muslim ẹ̀ ń lo orúkọ yìí láti fi oppress àwọn ancestors wa ẹ̀ ń lo orúkọ yìí láti fi bà heritage wa jẹ́ ẹ dẹ̀ ń sọ fún wa ẹ ń try láti ẹ wá fẹ́ ń fi orúkọ yìí ẹ fẹ́ fi control narration wa with a foreign book ìwé tó wá láti ilẹ̀ òkèèrè this book come from a foreign land this book does not say anything about our history so ìwé yìí ó wá from a foreign land ni so bí ìwé yìí ṣe wá láti foreign land yẹn so ẹ change ẹ ṣorí ìwọ tó sọ pé Odùduwà jẹ́ muslim ṣorí ìwọ ló gọ̀ jù láyé ó gọ̀gán o ṣorí àwọn àfáà àwọn náà parọ́ fún ẹ odù yẹmí odù gbèmí odù odù odù sanmí odù gbẹ̀ngà Odùduwà orúkọ traditional name ni òdú òdúkọ ẹjọ́ ẹ̀yin tẹ́ bá wà bí ẹ máa bá mi kọ àwọn orúkọ odù síbẹ̀ odùkọ̀yà odùlékè odù odù odù wù so láti wá sọ pé Odùduwà ìpọ́jọ Arab ṣe rí pé ẹ ṣì gidi gan téèyàn bá tẹ ifá téèyàn bá tẹ wọnú igbó ifá báyìí wọ́n ní ó wọ igbó odù orúkọ ifá ni Odùduwà ifá ni odù tó bí ìwà orúkọ ifá ni Odùduwà so gbogbo ààrẹ bó ṣe wá di bódùdùwà ṣe wá di muslim kò yé mi fún yín torí àwọn àfáàyín kan máa ń purọ́ ṣé ẹ rò pé a máa ponú títí ayé ni Odùduwà jẹ́ muslim ni wọ́n ṣẹ̀wá gbé koran wá báwọn ọmọ tí ṣe káwọn ọmọ ní islam tí ò sọ orúkọ àwọn ọmọ ní orúkọ lárúbáwá ni odù odù yẹmí odù odù gbẹ̀ngà odù fúnmi odù tóyìn odù tọ́lá odù bùnmi odù wọlé odù ṣọlá gbogbo odù odù odù tẹ́wọ̀n bá wọ gbó fá wọn ló wọnú gbó odù ó wọ gbódù odù wọn ló wọ gbódù tí wọ́n bá ń tẹfá fún wọn ni wọ́n tẹ̀ lódù so orúkọ ifá pọ́nbélé ni so báwo ló ṣe ẹjọ́ ṣé tẹ́ ẹ bá ṣe wòlímọ̀ kan lẹ́ ń pe tẹ́ ẹ bá lọ ṣe wàlímà tì náà ń pè léde arab so báwo ni tẹ́ ẹ bá ṣe ti wàlímà kan wàlímà yín àti ìtẹ̀lódùwà ṣe kankan náà ni ṣé wàlímà tẹ́ ń ṣe ṣé ìtẹ̀lódù ṣé ọ̀rọ̀ àti ìtẹ̀lódù ṣọkọ abẹ́wọ̀n gbófá tó fi Odùduwà tórúkọ tórúkọ ifá tó tún wáá dorúkọ arab so ẹ yé tanra yín jẹ mọ́ ẹ yé tanra yín jẹ mọ́ ẹ má tanra yín jẹ mọ́ so gbogbo ìjà tẹ́ ń jà tẹ́ ń forúkọ ọlọ́run threatening wa yẹn it has to stop because a ti mọ̀ pé irọ́ ni a ti mọ̀ pé irọ́ ni pé aláwò kì í ṣọlọ́run aláwò god àwọn arabian ni òun ni àwọn arabian sọ pé òun ló dá àwọn kì í ṣe òun ló dá àwa kò dá èmi kò dẹ̀ dá baba mi àwọn Ọ̀rúnmìlà ò ló dá wọn God ẹni tó dá àwọn Ọ̀rúnmìlà Olódùmarè kò lọ́jọ́ kò sinmi lọ́jọ́ méje ọjọ́ mẹ́rin ló ní ọjọ́ mẹ́rin ló fáwọn ọba òrìṣà wa ọjọ́ èní ni ọ̀sẹ̀ ifá ọ̀sẹ̀ ifá ọ̀sẹ̀ Yemọja gangan lè ní báyìí èní ni ọ̀sẹ̀ Yemọja èní lọ̀sẹ̀ Ọ̀ṣun èní ni ọ̀sẹ̀ Ọ̀ṣun àná ni ọ̀sẹ̀ Ọbàtálá èní ni ọ̀sẹ̀ ifá Ọ̀rúnmìlà èní ni ọ̀sẹ̀ Ọ̀ṣun ọ̀sẹ̀ ọ̀sẹ̀ Yemọja ọjọ́ tí a ń bọ wọ́n nínú ìṣẹ̀ṣẹ̀ wa lè ní ọ̀sẹ̀ wọn tá ń ṣọ̀sẹ̀ fún wọn òun lè ní. so kí ni mo dá láti sọ ni pé àádẹ́ rí i pé Allah àtàwọn Yemọja wọn ò ní kankan ṣe so báwo ni Allah ṣe wá di Olódùmarè báwo ló ṣe di Ọlọ́run ṣé ìwà ọ̀run táwọn Ògún ń gbé yẹn ṣé òun ilé Allah ni ṣé Allah ń bá àwọn bàbá wa gbé ni so nǹkan tá à ń sọ ni pé tó bá yẹ pé lóòótọ́ Allah kò fẹ́ kinní yẹn ẹ fún Allah láàyè kó jà kí àlá ti ẹ̀ ṣó agbára yẹn tí àlá bá ṣó agbára yẹn bóyá wọ́n lọ sídìí odò tí àlá fi ra ẹ̀ hàn pé à èmi ni ọkùnrin ogun ni mí ṣé àwọn káwọn èèyàn á bẹ̀rù bọ̀kẹ́ máa jà fún àlá kódà bẹ́ẹ̀ ṣe ń jà fún àlá yẹn ẹ̀ fi yé wa pé àlá ò ní agbára kankan pé kò sí ọwọ́ kankan kò sọ́gbára kankan lọ́wọ́ àlá pé àlá ò ní agbára nìyẹn àlá ò ní agbára ẹ sọ fún wa pé kò ságbára lọ́wọ́ Allah nìyẹn ẹ̀sùn kan tẹ̀ ń proof fún wa nìyẹn tó bá yẹ pé Allah ní agbára ẹ fún Allah láàyè kó kó hùwà ẹ̀ so Allah ò kì í ṣe is not my Allah kan ló dá èmi o Allah ò dá mi so kò sí kò sí point fún mi láti sìn Olódùmarè ni Ọ̀rúnmìlà sọ pé ó dá òun Ọbàtálá sọ pé Olódùmarè ló dá òun Ṣàngó lÓlódùmarè ló dá òun Eh, nígbà àwọn bàbá wa yìí dẹ̀ ni àwọn ni atọ́nà wa sí olódùmarè nípasẹ̀ wọn làwa ti ń ṣe olódùmarè ọ̀ṣun yemọja so nàìjíríà dẹ̀ sọ pé freedom of religion mo choose la mo fún láti bọ òkúta àwọn bàbá tèmi tó dò òkúta wà àwọn tó di so whatever tí àwọn ancestor mi bá dà i am happy láti máa bọ òkúta yẹn òkúta yẹn ó pè mí ju pé kí n ti kúrò ní ilẹ̀ mi kí n lọ máa kúnlẹ̀ fókúta nílùú mi kí n lọ máa kíṣ òkúta mi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yes fún ìdáríjì ẹ̀ṣẹ̀ so kí ni mo ń try láti sọ ni pé so lórí case tó wà ńlẹ̀ tó wà ńlẹ̀ ń sìn àti ìmọ̀ ibi tí ọ̀rọ̀ máa já sí right but ìkọ́ tẹ̀mí sọ ni pé that woman tẹ̀ ń búlì yẹn eh, I won't say I won't say anything now, but I'm just saying that Okuta, pé o sọ pé ọmọ káàárọ̀ àjíire nìyẹn o dẹ̀ wá against ìran eh? ò ń jà fún àwọn Arab o against ìran eh? it is a shame on gbogbo ọmọ káàárọ̀ àjíire pátápátá irú nǹkan àwọn tó wá láti Mali tó ṣẹ́tù sí Ìlọrin baba ńlá wọn kì í ṣe ìran aláwọ̀ dúdú ni wọ́n kò sí bàbá ńlá aláwọ̀ dúdú kan tó jẹ́ mùsùlùmí abọ̀rìṣà làwọn bàbá tiyín náà ní Málì tẹ́tí wáyé náà ẹ̀ náà lórìṣà ìdílé ẹ̀ lórìṣà ìdílé ń bẹ̀ ẹ̀ lórìṣà ìdílé ń bẹ̀ ṣùgbọ́n eégún dọ́là ẹ máa ṣe o odù máa ya odù mú yìí wá á dà fún gbogbo yín odù jọ bí ẹ máa ṣe o ẹ máa ṣe o tó wá ń sọ pé odù odù ti di èdè Arab ẹ ní òrìṣà ìdílé ṣùgbọ́n ẹ reject àwọn ancestor tí yín tó dòrìṣà ẹ lọ ń bọ àwọn bàbá oníbàbá àwọn bàbá oníbàbá tó dòrìṣà torí pé wọ́n dé òun mo ṣe sọ this bam ending my video wọ́n wá tàn wá wọ́n wò pé tó bá jẹ́ pé Ògún ni àwọn bàbá wa ń pè ní ẹni tó dá wọn léni tó bá jẹ́ pé Ṣàngó ni wọ́n sọ bisimilai Rahman Rahim mo gbé ọpẹ́ fún ṣòǹgó olùkóso àyára iná iná lójú iná lẹ́nu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn ṣòǹgó orò ọkọ ya bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn ṣòǹgó lẹ máa fi pọ́nlé iná lójú iná lẹ́nu àjàwówó oníbọn ọ̀run ṣòǹgó aláṣòǹgó nìkan máa jẹ́ báyìí tó bá dẹ̀ jẹ́ pé láka ayé náà ni ẹ a bísí mi láàyè rahman rahim hmm. ọpẹ́ fún ògúnláka ayé ọ̀sìn mọ́lẹ̀ olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ kò fàṣọ sílé fìmọ̀ kú mọ̀ bóra ògún onílé kọ́ńgò kọ̀ọ̀kí òkè bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn tó bá dẹ̀ yẹ pé ìgbàlẹ̀ náà pé ìgbàlẹ̀ torí gbogbo adaptation tẹ́ ṣe is on based on the narration that our forefather gave your religion did not bring anything so tó bá lọ bí pé kí n lọ ka Quran Yorùbá Quran Yorùbá ni mò ń try láti explain fún ẹ pé adaptation ni Quran Yorùbá ṣe Quran Yorùbá is an adaptation so it does not mean it is real syncretism plagiarism adaptation is a criminal offence piracy yes piracy ni piracy òun ni màá fi parí ẹ adaptation tẹ ṣe ẹ ṣe piracy ẹni tó bá ṣe piracy kò kí ń fẹ́ kí originality survive ẹ lọ wò many marketers wọ́n máa waste multi millions wọ́n máa wọ́n máa lo wọ́n máa kó multi millions wọ́n máa kó sórí fíìm ẹ lè rí marketer tó kó multi millions sórí fíìm tó máa wá nìkan lọ máa ta ẹ kẹsẹ̀tì yẹn sídì yẹn ní hundred naira lóṣòdì no no no no no no marketer tó kó multi millions sí orí orí fíìm ó máa fẹ́ jèrè ńbẹ̀ so ẹni tó bá ṣe piracy nǹkan torí pé ó fẹ́ kó lọ kó lọ ńlẹ̀ kó dowó ni ó máa tẹ bá dé èbúté mẹ́ta ẹ̀ rí ẹ̀ rí ẹ̀ rí ẹ̀ rí ń bẹ̀ tẹ bá dé Òṣòdì ẹ̀ rí ń bẹ̀ tó bá ti dọwọ́ alẹ́ tẹ bá dé Ìkẹjà ẹ̀ máa rí tó bá dọwọ́ ìrọ̀lẹ́ tẹ bá ìrọ̀lẹ́ lọ́wọ́ kiri gbogbo tẹ bá dé gbogbo Mùṣín tẹ bá dójú Ẹlẹ́gbà tẹ bá dé Yàbá ẹ̀ máa rí tó máa gbé pírẹ́sì yẹn dání wọ́n ní hundred hundred bóyá torí pé nǹkan tí wọ́n sì wọ́n lè ní two hundred naira àwọn èèyàn máa sáré rà wọ́n máa sáré rà wọ́n máa sáré rà nọ́mbà one ẹ jẹ́ kí wọ́n sọ kankan fún yín pẹ̀lú pírẹ́sì tí ẹ̀yin Islam ò lè ní láíláí ṣé mọ̀ pé ẹni tó produce film òun ló ṣe production ó edit film yẹn ó sì ní original copy dání ó ní nǹkan tó fi tó edit gbogbo nǹkan tó edit ọwọ́ ẹ̀ ló wà so originality yẹn wà lọ́wọ́ ẹ̀ bọ̀ ẹni tó ṣe piracy kò mọ ìbẹ̀rẹ̀ fíìmù yẹn gan nǹkan tí wọ́n ti produce tán òun ló copy so copywriter yẹn so copywriter lòun òun copy ni so same way náà pẹ̀lú Islam gbogbo nǹkan tí Islam kọ́pì nínú ìṣe nínú tradition bíi ọ̀run eh, orúkọ olódùmarè tiwa ọlọ́run sí tiwa àti so many things àjọkẹ́ àṣàkẹ́ gbogbo àwọn oríkì wa ewì táwọn bàbá wa ti ń kì tẹ wá jí gbogbo ẹ̀ lọ sínú ẹ̀sìn yẹn tẹ wá tí wàá tún àtàtú wá fi ń kọ́ wa bẹ́ẹ̀ ni pé eh, ẹ̀yìn Islam ló gbé wa tẹ wá fi ń tàn wá jẹ ṣé ẹ mọ̀ pé nǹkan tí mo sọ ni pé piracy lẹ ṣe so ẹ eh, ní originality lọ́wọ́ so àwọn onífá yẹn náà ló sì ní originality yẹn lọ́wọ́ ẹ pirate ni and the reason tí ẹ ṣe ń gbógun ti ṣẹ̀ṣe ni pé ẹni tó bá ṣe piracy ó máa ń fẹ́ kó ó máa ń fẹ́ kò kí ń fẹ́ kí ẹni tó ní originality kò kí ń fẹ́ kó kò fẹ́ kẹ́nìyẹn jèrè that's why tí ẹ ṣe attack ṣẹ̀ṣe ẹni tó bá ń ṣe piracy ó ẹni tó ń gbógun ẹni tó ń ṣe piracy kò fẹ́ràn ẹni tó ní nǹkan ìdí nìyẹn tí Islam ṣe tó fi adapt gbogbo orúkọ táwọn ancestors wa ti ń pè sínú ẹ̀sìn ẹ̀ àwọn buddhist wọ́n wà nílẹ̀ wa wọn ṣe adaptation fún wa ṣe mọ̀ pé àtẹ̀lé àtẹ̀lé wọn àwọn yẹn ní ẹ̀sìn tó dáa jù nílẹ̀ wa tó yẹ pé tó bá ṣe ó wù ẹ́ láti ṣe ni they are not forcing you buddhist wà ń bẹ wọn ṣe adaptation fún wa àwọn hari krishna wà wọn ṣe adaptation grey message wà ń bẹ àwọn àwọn freemason wọ́n pọ̀ káàkiri ẹ̀sìn pọ̀ ẹ̀sìn pọ̀ ẹ̀sìn tó wà nàìjíríà pọ̀ wọn ò ṣe adaptation so wọn ò pirate akàndé wò wọn pé ah, choice ni wọn láwọn èèyàn wa tó ń ṣe àwọn èèyàn wa wọn ń ṣe rosicrucian wọn wà gbogbo ẹ pọ̀ wọn pọ̀ káàkiri bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn wa ń ṣe àwọn kinní yẹn but àwọn èèyàn ò pirate they didn't do the piracy wọn dúró lórí nǹkan tó ń gbé wá àdéhùn wọn bíi pé tọ́dẹ̀ tí táwọn míì ti wà lọ́dọ̀ wá sí lọ bíi two hundred years àwọn wọn bíi pé ah ẹ̀sìn yìí kinní kan kinní kan but they are the best àwọn lẹ̀sìn tó dáa jù ṣe rí àwọn ẹ̀sìn tó ṣe pírẹ́sì yẹn àwọn ni ọ̀tá ìṣẹ̀ṣe and that is the why tẹ̀ṣe gbógun ti ṣẹ̀ṣe because ẹni tó bá pirate nǹkan kò fẹ́ kí ẹni tó ṣòwò jèrè ni yes ẹni tó bá pirate nǹkan kò fẹ́ kí ẹni tó ṣe nǹkan kò fẹ́ kó jèrè anybody tó bá ti ṣe piracy tó bá pirate nǹkan ọ̀tá ẹni tó ní original ni ẹ́ gbogbo ọ̀nà láti fi destroy originality òun ni many marketers ló ti kó gbá wọlé lórí piracy yes same way náà ni àtijọ́ piracy tí Islam ṣe òun ni Islam ṣe ń gbógun ti ṣẹ̀ṣe so ẹ fẹ́ jí gbogbo àṣà yẹn kó wá dàbẹ́ ni pé ti lárúbáwá ni a fún ayé social media tó bá jẹ́ pé wà tí ò ti social media à nímọ̀ nǹkan kan náà wípé kò tiẹ̀ pé kò jọra wọn sọgbà tẹ bá ti jí ẹ wá máa bà ojúlówó yẹn jẹ́ ẹ máa sọ pé ojúlówó yẹn ò dáa kinní kan kinní kan kinní kan but now bèbí ti ṣẹ́jú àti mọ òótọ́ àti mọ òótọ́ ń sìn ipe piracy lẹ́ ń sẹ́ẹ̀lì fún wa so gbogbo ìjà tẹ́ ń jà nílọrin piracy ni gbogbo ẹ̀ àti mọ àti mọ reason tí ẹ ṣe ń gbógun ti ìṣẹ̀ṣe wa we know the reason now because you pirated the tradition ẹ ti pirate ìṣẹ̀ṣe wa into your faith right and ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní make ẹ peanut ẹ fi attract àwọn èèyàn so and you all fight violently to destroy the originality so the originality must die for piracy to survive but kò lè ṣẹlẹ̀ torí nǹkan tó lódùmarè ń ṣe ni ẹni tó bá fẹ́ pàṣẹṣẹ rí akọ́kọ́ pa olódùmarè as long as ẹ̀ bá lè pa olódùmarè wọ́n ní àfi gbọ́ pé olódùmarè èèwọ̀ ni so ifá ti sọ fún wa pé ìṣẹ̀ṣe ni olórí orò láyé ìṣẹ̀ṣe ni olórí orò ní ìwà ọ̀run títí àwa o òkú ń ṣú lẹ̀gbẹlẹ̀gbẹ ọ̀sà ṣú nàrínàrí ó ní adífá fún ìṣẹ̀ṣe tó ń ṣe olórí orò láyé adífá fún ìṣẹ̀ṣe so ìṣẹ̀ṣe ni olórí orò nílé olódùmarè tiwa wọn ò sọ pé lálùjọ náà so ẹjọ ẹ change ẹ change narration yìí torí tí má ti ń gbọ́ tẹ́ ń pọ ọlọ́run ọlọ́run mọ́ aláwo yẹn ó máa ń bí èmi inú yes Islam ní olórí orò lálùjọ náà ìṣẹ̀ṣe lolórí orò ní ìwà ọ̀run olódùmarè títí àwa òrìṣà nǹkan tọ́lọ́run tí àwa fẹ́ nìyẹn ẹni tí ò bá ti sin òrìṣà kò lè ríbi dé sí ní ìwà ọ̀run títí wa àwọn òrìṣà tiwa àwọn ló ń tọ́ àwa sọ́nà àwọn la tọ́ wa sọ́nà àwọn dẹ̀ làwa máa tẹ̀lé so a ó ṣe ìṣẹ̀ṣe a ó ṣe ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe lábàbọ̀ ká sì tún bọ̀ ríṣà bẹ́ẹ̀ ni tó mo parí mo máa mo máa hand show mi mo kí ọba Elégùṣì mo kí wọn fún ọdún èjìwá ẹlẹ́gba tán ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn ọmọ ọkọ nìyẹn ìdí sí a máa máa lo péèjì wa yìí láti promote àwọn ọba tó jẹ́ ọba gidi àwọn ọba tó yẹ pé wọ́n jẹ́ ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe torí àwọn oníkọ̀tọ̀kọ̀tọ̀kọ̀ àwọn kan tí wọ́n ti tàn jẹ so àwọn tó ń ṣe dáadáa àwọn máa pọ́n wọn lé mo kí ọba Elégùṣì ẹ mọ̀ pé mo gbé ìjọ́sí tí ọba onírù ń ṣe birthday mo gbé mo celebrate ẹ̀ reason tí mo ti celebrate wọn ni pé wọn ò kì í ṣọmọ àlè àwọn ọmọ ọkọ nìyẹn tí wọ́n sọ pé ìyàn àwọn bàbá wa ò ní bàjẹ́ pé ìyàn àwọn bàbá wa ò ní bàjẹ́ pípé legacy àwọn bàbá wa fi sílẹ̀ wọn ò ní wọn ò ní wọn ò ní bàjẹ́ ẹ mo kí ọwọ́ alẹ́ ọba adédọ̀yìn ẹ ọwọ́ alẹ́ the second mo kí adédọ̀yìn two tìlú kàrẹ́ mi kí wọ́n bá mi o òdí o ẹkùn ọ ẹkùn ọmọ ẹkùn òkè ẹ̀jẹ̀ rẹ má bínú jàre ọ̀rọ̀ tí mo sọ ti pọ̀ jù ọmọ ajiwa ajiwa ilẹ̀kẹ̀ ẹ ọmọ ọ bẹ́ẹ̀ ni pé ó ń tún ẹ̀yìn àwọn alálẹ̀ wa ṣe káre so àwọn ọba bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn mo kí wọn so ṣẹ́wọ̀n tí mo sáré pé tó bá jẹ́ pé ẹ máa rí ṣẹ̀ṣẹ̀ parẹ́ irú àwọn ọba ṣe rí àwọn ọba yẹn àní rírù kankan ọmọ nínú wọn pẹ̀lú gbogbo irọ́ tẹ́ ti pa fún wa wípé ìbànújẹ́ ẹni tó bá tẹ ọlọ́run ẹni tó tẹ ọlọ́run mìíràn tó bá ní ìbànújẹ́ wọn máa pọ̀ gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé àlá àti ọlọ́run tẹ́ mọ̀ rí àwọn ìbànújẹ́ yín máa pọ̀ wọ́n á tiẹ̀ tún máa sọ̀sọ́kùsọ wọn láwọn tó ń pè nǹkan tó ń mọ̀ lọ́lọ́run ẹ jọ wọn ṣe ń bèrè lọ́wọ́ yín pé wọn ò pe wọn ò pe láàláwù tó bá yẹ pé à ń pe olódùmarè lálà ń sìn ẹ là ń pe nǹkan tá a mọ̀ láàláwù àwọn bàbá ẹ lè lọ lé ìjùbà kẹrí káwọn oníṣẹ̀ṣe máa pe àláwù àbí kinní kan mòjíìdì àbí wọn ń pè bẹ́ẹ̀ àmòjíìdì wọn ò júbà nǹkan tí wọ́n ń sọ tí fati kọ́ wọn láti rẹ̀ ni wọ́n ṣe ń sọ ẹ̀yin lẹ́ ń adapt ẹ̀yin lẹ́ ń ṣe adaptation lẹ́yìn tẹ́ ṣe adaptation tán ẹ tún jẹ́ káwọn tó lọ originality ẹ jẹ́ kàn sí gẹ́gẹ́ bí àwọn tó ń ṣe piracy ẹni tó bá pirate iṣẹ́ èèyàn tó bá kò sí nǹkan tí ò lè ṣe ẹni tó pirate iṣẹ́ èèyàn kò fẹ́ kẹ́nìyẹn jèrè nìyẹn and that is nǹkan tí ẹ̀sìn yín tó wá ṣe fún wa nìyẹn piracy lẹ wá ṣe and adẹ̀tí get we know your aim and objective so and then now and we will interpret our tradition with law torí Nigeria law is a Nigeria is a free uh, secular nation that everybody is free to practice what they like tó bá ń bá choose pé igi ni mo fẹ́ máa bọ kò sẹ́ni tó lè stop mi nílùú pé ìlú tí mo wà yóò mi lè bọ́gi no abọ́gi bọ̀pẹ̀ ní àwa àwa ò dẹ̀ rẹ́dí àti ṣe ẹ̀sìn míì mọ́ ẹ̀sìn abọ́gi a máa bọ igi yẹn a máa bọ ọ̀pẹ̀ yẹn a máa bọ dé ìwà ọ̀run olódùmarè yìí ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi mi ní wáyé tì ọ́ àsìkò ti lọ so tó bá di ọ̀la ṣé bíi seven ní lọ́la a fẹ́ pín káàdì fún àwọn tó bá ń tẹ̀lé wa láti nàìjíríà <laughs> mo wò pé àsìkò ti lọ lálẹ́ ẹ̀dẹ́ ní mo wò pé mi fẹ́ gbé ọ̀rọ̀ ìyá ọlọ́ṣun yẹn mi fẹ́ gbé jẹ mi fẹ́ gbé ọ̀rọ̀ yẹn jẹ so mo fẹ́ sọ̀rọ̀ ìyá ọlọ́ṣun yẹn lálẹ́ so tí bá lọ sọ̀rọ̀ káàdì mi lè sọ̀rọ̀ ìyá ọlọ́ṣun so tó bá di ọ̀la torí wọ́n á máa pe nọ́mbà ni o tó bá jẹ káàdì mẹ́ta your own lucky ni tó bá ja káàdì mẹ́rin your own luck ẹni tó bá yá wọ́n wọ́n lòun lògùn máa ń gbè so tá a bá ti pe nọ́mbà yẹn ẹni tó bá kọ́kọ́ type báyìí tó bá ti wọlé <laughs> Alala alala. tá a bá tún pe nọ́mbà míì ẹni tó bá tún tó bá jẹ lọ́kì tó lòdù ẹ̀ lẹ́ẹ̀márùn that is your luck so we want to do that one tomorrow for our viewers in Nigeria so àní wá àní sọ́jú báyìí lọ ó dìgbà kan náà gbogbo lé ẹ ṣé o.